كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى الزوج وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى الزوج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى تتنقى ìjókòó ní أبي أبانا abẹ́ ọba náà kó gbà lẹ́sìn lọ́wọ́ wa ní ìjókòó tó lọ a ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìrun àjẹkó yé wa pé bó sì jẹ́ pé tá a bá fẹ́ kọ́lé a ní ìdílẹ̀ a dẹ̀ ti gbọ́dọ̀ ṣe foundation bẹ́ẹ̀ náà ni bá a bá fẹ́ mú ìrun wá àwọn májẹ̀mú kan wà tó gbọ́dọ̀ pé tí májẹ̀mú yẹn ò bá sí ń kò sí hùn kìí ṣe ara àrùn gangan lọ́wọ́ o ṣùgbọ́n preparation ni tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí irun gan ó tiẹ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ pàápàá a gbọ́dọ̀ mójútó kí ni àkọ́kọ́ rẹ̀ al-Islam ẹni tí ìṣe mùsùlùmí ìbá kí ìhun kó demonstrate rẹ̀ tó jẹ́ pé kò sí demonstration tó tó ní àfijọ́ kéèyàn fi ìrun jọ tó jíṣẹ́ lásìlá àlọ́sọ́là òfò ni torí gbogbo iṣẹ́ rẹ̀ tó bá rò pé òun ṣe láti fi jèrè níwájú ọba adẹ́dà òní léèrè ayé lọ́mọ bàbá adẹ́dà sì kì wá ń lọ òun ni mọ̀nà amílà salihan min zakarin aw unsa oníwọ̀wọ́ mọ̀mínú ẹni tó bá ṣiṣẹ́ rí kí ni iṣẹ́ iṣẹ́ tí èèyàn ọba adẹ́dà pàṣẹ rẹ̀ èyàn ń ṣe láti fi jèrè níwájú ọba adẹ́dàjọ́ gbẹ̀ndẹ̀ alkiamu nù ṣíṣe téèyàn ń ṣe ń ọkàn máa pé ọba adẹ́dà ń rí òun ọmọ tó ń ro ọgbọ́n tó ń ṣe ọ̀hún wá ń ṣe láti fi wáyọ̀ nu ọba adẹ́dà ẹ̀yìn yí pé ṣe báyà ọba ọdịda ló mú débẹ̀ kò fẹ́ jẹ́ ìyà wájú rẹ̀ ni kò dẹ̀ fẹ́ tìṣe nìkan ìgbà tó ṣiṣẹ́ ìtàn ọ̀hún wá ń ṣọ́ra fún tí máa baṣẹ́ jẹ́ ńgbè yẹn bá ṣe tán kí ni àkọ́kọ́ rẹ̀ ìjọra ẹni lójú tó bá ṣiṣẹ́ tó dáa láti fi wojú ọlọ́run ọba tí o dẹ̀ ṣe láti fi wojú ọlọ́run ọba ikhlas oníyù ṣùgbọ́n gbò ṣe tán òun wá ń jọra rẹ lójú yóò mú ẹ̀san iṣẹ́ òun yóò mú wá sí òun tọ́ ọba tí wọ́n ń ṣègbéraga pẹ̀lú rẹ̀ tó ń fojú tẹ́ńbẹ́lú gbogbo èèyàn yòókù tí wọ́n ń rò pé wọn ò rí ṣe bíi tiẹ̀ iṣẹ́ yẹn wọ̀ negative ojú ìjọra ẹni lójú yìí máa bàṣẹ jẹ téèyàn bá wá ń ṣègbéraga takabur látara nítorí ṣe o yóò wá sọ di negative kọ́lọ́wọ́ yà wá yorí burúkú fi jẹ́ pé ò ní rí àáfàá mùsùlùmí kan tọ́pá ẹ̀rọ lọ́wọ́ bá abáyé àáfàá lélẹ̀ nǹkan wọn ní kíni humility tawadu rẹ̀rẹ̀ nílẹ̀ torí yóò máa wò ní wípé à ńgbà tó di ibi òjíṣẹ́ lásìlá rẹ̀ sọ́là tó kírun tán tó jẹ́ pé n tí ó kọ́kọ́ sọ ó ní astagfirullah astagfirullah astagfirullah ibi tí mo máa ṣe béèrè èyí tó bá kù ń bẹ̀ oríjìn sẹ́ni tó bá rò wípé tó mọ̀ pé nǹkan kan lè kù nínú sí òun ṣé yóò jọra ẹ̀ lójú ṣé yóò sì gbéraga ṣé kò ní rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ ló fi jẹ́ pé kò sí ẹ̀dá kan tó ní ìwà rẹ̀ lẹ̀ tó jìṣẹ́ náà sì làwọn kí lẹ̀ fún rẹ̀ ọlẹ́nikẹ́ni tó bá rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ nítorí tọ́lọ́wọ́n ọba ọlọ́run ọ̀fà sókè yóò gbéga ẹ tọ́ka fẹ́ da kan láyé tó ní àgbéga tó jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sóko tí wọ́n ń dábí oko rẹ̀ láyé àfi tí wọ́n bá dá kọ́ ọba rẹ̀ dà. ló fi sọ yìí pé ọlọ́run ọba tàmálẹ̀ ọgbọ́ọ̀rọ̀ òwe òjíṣẹ́ náà sílá àlọ́ sílá fọwọ́ áhá ọwọ́ aṣọ ó gbọ́ yé ó gbọ́ yé àlàyé rẹ̀ bóyá olè yẹn ṣe lò bóyá ló ṣe rí kí ni májẹ̀mú rẹ̀ fáadà àhá kàmá àhá ọwọ́ amúlò bó ṣe gbọ́ wọ́n bá ságọ́ sí inú sà ọba adẹ́dọ̀ sọ pé ẹ wá wo òun rẹ̀ òun rẹ̀ òun rẹ̀ torí pé kí ni. gbogbo ntọ́ba dẹ́dà ń dá gan gbogbo ntọ́ba dá wọ́n wọ́n bọ̀wọ̀ fún súnà ọba dẹ́dà. amẹ́lẹ́ sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ èyí ó tún wá sọ̀rọ̀ fún kínní súnmọ́ a jẹ́ pé ń pa pẹ́ nídìí bayajibu alehi gbogbo ohun abẹ̀rẹ̀ sí ka gbogbo wọn yẹn ṣe agbọ́ mi tọ́ bá rí bí mo ṣe ṣe mọ apẹ́ kí ló dé àfa ẹ̀sùn lóru mi àjùdù yẹn ọkà màmá lẹ́nu láwọn àwọn fẹ́ ọ̀dọ́ tá a là ń fi wọ́sùn ló fi jẹ́ pé àwọn ẹni tí wọ́n kọjá lọ. omi ń gbá àwọ̀ ọdún mẹ́wàá nínú wọn ìyàwó rẹ̀ ọmọ pé ń gbà wọ̀ lọ́nà wò tó bá jáde tí ń bá ń lọ ìyàwó pèsè oúnjẹ fún yóò gbóúnjẹ dání tó bá dé ta yóò fi ṣe sàrà nílẹ̀ ń gbà wọ̀ bàtí ọba délé sí lálẹ́ àsìkò tó ń jẹ alẹ́ òtò jẹun bí ìgbà tí ominu nù wọn tí wọn bá ń ka alukur'ani kiri táwọn èèyàn bá ń bọ̀ wọn gbé sábẹ́ aṣọ wọn ò ní wọn mọ̀ wọn ò tiẹ̀ ní jẹ́ kéèyàn fẹ́ ẹnìkan ó rí iṣẹ́ àná odindi Umar radiyallahu anhu ó ní fún mi níṣẹ́ torí tiẹ̀ nìkan kí n má sí láti fi wójú rí gbogbo wọn torí májẹ̀mú ṣẹ́ẹ̀rẹ́ ni èèyàn gbọ́dọ̀ mójútó láyé kó tó lọ mùsùlùmí. man amila salihan sẹ́ẹ̀rẹ́ ẹ̀ńtọ́ wá sí báyìí min dhakarin aw unsa yálà ọjọ́ kùnrin ni tàbójóbìnrin ni májẹ̀mú kankan tó wá wà ó wà ó wà mọ̀ mẹ́nà ọ̀hún ó wá jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹni tí ì ṣe mùsùlùmí aláṣẹdànù ó ti pòfo ó ti rọ̀fo kó kàn kú kó gúnlẹ̀ sébù tí ò fò ní. ló fi jẹ́ pé ọ̀ràn àyàn ni fún gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí tí kọ́kọ́kọ́ máa ṣègbìyànjú lórí ọ̀rọ̀ ara rẹ̀ gbóòn islam òun ò ṣe ní ṣòfò bí òun ni ó ṣe múnádóko bóòlù òun ò ṣe ní kó sínú ṣirkiyat bóòlù òun ò ṣe ní kó sínú nawaqidul iman ntí ọba ìmánì òun jẹ yóò máa ṣọ́n gbogbo gbà tọ̀rọ̀ rò jíṣẹ́ lásìlá àlàsọ́lá wípé èèyàn bá ṣe ń tó kófin tí ó tóòkè òun kó fi ṣe sára. ọba adẹ́dá ò ní gbà lọ́wọ́ rẹ̀ hátà yu'mina bil qadar àfi tó bá gba kádàrá gbọ́. wa ya'lam anna ma asabahu lam yakun li yuqti'ahu ó gbìyànjú rẹ̀ síbẹ̀síbẹ̀ náà ntọ́ ọ̀fẹ́ ṣẹlẹ̀ bọ́ba ti ka bọ́ba ti kọ́ mi ó máa dùnnú sí ó máa dùnnú sí ó ní bánújẹ́ Allahu akbar bó ti fẹ́ mi ló fi jẹ́ pé èyí àbíkárò òjíṣẹ́ náà sallallahu ó ní اللهم إني أسألك رضا بالقدر ولن أبا من ترى لدوله يعني يونس قدر وشيء استخارة وتفيعه وتسيسه وشيء شبوبة oríṣiríṣi ọwọ́ à ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ńgbà ṣé bó ti ṣe istikhara àbí bẹ́ẹ̀ kádàrá ni gbogbo tí máa ń ṣẹlẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ̀sìn nu mo ti wá sílé òjíṣẹ́ náírà àsúná ní má sọ pé bí n bá mọ̀ ni torí tọ́ ọ bá sọ pé tọ́ ọ bá mọ̀ ni lẹ́yìn ìgbà tó ti tèkì gbogbo precautionary measure yìí tán òun sílẹ̀kùn lẹ́fà ṣètàlù ọ̀sẹ̀ kí ìgànnà rẹ ìgànnà ìmánu rẹ kọ́ lanu tọ́ba rẹ̀ ti lanu tálámù bá ti wọ̀ fẹ̀yìn náà lílá wọ iná ilé rọ̀jò kò sí nǹkan tí ò ní ṣẹlẹ̀ ó rí àwọn ṣẹ̀wá nìyẹn wọ́n máa gbé tẹ̀ ọ létí à ìwọ náà máa bá ti kó ṣe báwo ṣe bá ṣe báyìí ròyìn ròyìn ọ̀wà báwọn náà tọ́yẹ pé tó ọba ṣọ̀rọ̀ yọba imanu rẹ jẹ yọba ìsìlámù rẹ jẹ ọ̀wà nírin jábọ̀ alihamdulilah ṣùgbọ́n qadarallahu ma sha'a fa'ala ìtọ́ba adédàbà fẹ́ ní palébù ìtọ́ba adẹ́fẹ́ ní máa ṣe láti execute eléyìí practically kì í kó jíṣẹ́ náà àṣọ máa ń sọ lẹ́nu nìkan anas bin malik rọ̀bí aláàánú ó ní gbogbo bóun ṣe sáàbù òjíṣẹ́ násìlá sílám tó tó ń jọmọ ọ̀dọ́ rẹ̀ tó nǹkan ò ní bàjẹ́ lọ́wọ́ òun nínú ilé kọ́ wa máa bú òun kọ́ máa hàrásù òun ọmọ òun tọ́ kádàrà ẹ̀yin ò túmọ̀ sí pé àfọ́mọlẹ́kọ̀ọ́ a ṣe necessary precaution monitoring rẹ̀ nǹkan kan òtítọ́ bá ti ṣẹlẹ̀ kí la ṣe tó kádàrá ti dó. torí àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí tá a bá ṣọ́ra fún un kí ni máa ṣe yìí máa gògò sí i máa gògò sí i yóò wá di wípé yóò máa kó bá ìgbàgbọ́ wa àdẹ̀nímà ẹni tí èsè mùsùlùmí òfò ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsu Muhammad biyadihi mo fi ọba tí ẹ̀mí mi Muhammad ti ń bẹ lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wasallam mo fi búra la yasma'u bi ahadu min hadhihi al-umma ìjọ ọ̀gbẹ̀yìn ẹnìkan ò ní gbọ́ wípé mo ti jáde ọlọ́run ti rán òjíṣẹ́ náà síláàsì lọ. yahudi yun àwọn sùnàmì wọ́n jẹ́ yahudi àwọn tí wọ́n ní tírà ṣáájú wa tàbí ó jẹ́ súnmọ́ yẹmu mata súnmọ́ yẹmu ó wá jáde láyé walam yu'min bima ursiltu bihi kò wá gbàgbọ́ ntọ́ba dẹ́dà fìràn mi kí ló fìràn al-islam illa kana min ashabin nar yọ wọ̀ ná wọ́n ì ná yọ wọ̀ ná. ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bẹ náà sallallahu alaihi ó ní bàbá òun ó tọ́jú ẹbí ó ara ó ṣe báyìí ó ṣe báyìí ó ròyìn bàbá rẹ̀ gan ó ní níbo ló wà òjíṣẹ́ náà sallallahu iná torí pé kíni kò gba ọlọ́run ọba gbọ́ kì í ṣe mọ̀ kò sọ rí láyé wà láyé ọlọ́run ọba forí jìn ìyẹn ni wípé kò tiẹ̀ gbọ́ ọba adẹ́dà gbọ́ ọwọ́ awúwo lẹ́nu rẹ̀ sẹ́mà abulmari indo a òbí èèyàn bàbá lọ́dọ̀ yẹn ó lágbára ọwọ́ afẹ́ lọ́ ń bọ̀ ọwọ́ afẹ́ bọ́sítà lọ́wọ́ apàdà sẹ́yìn náà bá kà wọ́n máa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ mẹ́sàn-án bàbá tiẹ̀ náà kọ́ sọláàsì ẹ mọ̀ rọ àwọn èèyàn tí ọba adẹ́dà ti síwájú òjíṣẹ́ náà dà sáà fún ní gbàǹkangbọ̀n èsì kí ló fún ó ní inna abi wa abaka fìlà sórí dájúdájú bàbá tèmi tó béèrè tí kò bá àwọn ẹlẹ́sìn tí ọba adẹ́dà sọ tíra kalẹ̀ fún ṣé kò bá wọn láyé ṣé kò bá wọn láyé ọba wọn láyé ṣó gbàgbọ́ torí pilẹ̀ àwọn ẹlẹ́sìn ìsìláàmù ni wọ́n ń bá bọ̀ ọba adẹ́dà ò ṣe ẹ̀sìn kan lẹ́tọ̀ọ́ fẹ́kẹ́dà ó sìn látìgbà tó ti dáyé ní sánmà àtìlẹ́lẹ̀ yàtọ̀ sí ìsìláàmù. ẹni baba ńlá wa ṣe ádámù àti ìyá ńlá wa Hawa kí ló bá dẹ́dà sọ fún wọn ó ní ihbitu minha jami'an fa imma ya'tiyannakum minni huda faman tabi'a hudaya fala yadillu wala yashqa ẹ máa bọ̀ alẹ́ ibi tá a kádàrá pé ẹ ti lo ìsẹ̀mí inú tẹ́lẹ̀ náà kẹ́ tó padà tẹ́ ẹ bá rí bó ṣe bá ṣe fẹ́. sínú ibi tẹ ẹ ti jáde ìyẹn nínú ọgbà àlìjẹ́nà nígbà tí mi bá wá dé o báyìí ni ẹ ṣe ṣe báyìí ni ẹ ṣe má ṣe òfin ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá tẹ̀lé tọ̀sọ́nà kò ní ṣìnà kò ní sórí ibú nítorí ti kan bá ti lọ sallallahu alaihi wa sallam àwọn tó gbé wá yóò máa di wípé àwọn èèyàn gbàgbé gbàgbé díẹ̀díẹ̀ bídíà ó máa ṣẹlẹ̀ tí bídíà bá ti ń ṣẹlẹ̀ ọba adéda nínú àánú rẹ̀ yóò tún máa gbé àwọn ẹlòmíì wá yóò tún ránà ànábì mi fẹ́ bó ṣe ń ṣe tó ṣe ni tó fi náà nù sallallahu alaihi wa sallam ọdún mélòó ló fi pèpè. síbẹ̀síbẹ̀ wọn gbọ́ kọ ọba adẹ́dà kó tó gbé sílẹ̀ mi gbé àwọn eléyìí gbé wọn ṣépè wọba adẹ́dà àwọn eléyìí ò ní bímọ rẹ o bá mú wọn má mú wọn láàbọ̀ mú wọn tán ìjọba fẹ́ kọ́kọ́ múyàn tọrọ mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn yuhibbuna al-mala hubban jamma ó fẹ́ràn ọrọ̀ kó sá máa kójọ kó máa kójọ kó máa kójọ tó bá ti tẹ́ná ma ọ̀nà jíjẹ mímu rẹ̀ tó tẹ́ná ma kí náà ṣẹlẹ̀ yọ kàwọ́ sókè wọ́n ní ṣíṣòdò alẹ́ àmúwálì yìí dínà jíjẹ mú wọn ìpèsè dín fún wọn sọ fáwọn eléyìí ò ní gbọ́rọ̀ lòfi jẹ́ pé nínú tí máa jẹ́ kí ọ̀nà dí mẹ́dà ó ń lẹ̀ṣẹ̀ tí máa ti ń dẹ́ṣẹ̀ ọba adẹ́dà ọ àwọn tíì mi ò ń sáyà àkókò ọ̀nà títí mi tọ́ kí ló túmọ̀ sí ọ̀kan méjì ìmọ̀kọ́ ọgbà kọ́ lóun ọba rí ọ ọ̀dẹ̀ ń ṣe tó wọ̀ kí ni túmọ̀ yìí kọba ẹlẹ́dẹ̀ ṣe tí ó ṣe ṣe tó ṣe sẹ́nìkan lè dúró de ṣe tó ṣe ọba ẹlẹ́dà tàbí kò rí ọ ẹnitọ́ba lọ́dọ̀ ọba ẹlẹ́dẹ̀ òró ló ń fi ṣe tó ń ṣe kí ni hukumu rẹ̀ káfíà kẹfẹ́rí ọba ẹlẹ́dẹ̀ òrí ọ.

ọ̀ṣà kan ṣoṣo ló kù alinkiyar watastik watauba wakasar telestikfa ọmọ tí mo rò ó gbọ́ mi o ó rí mi o kí ni yóò wá rọ̀ mí lọ́rùn àfikọ́ ti kí ni nǹkan àkọ́kọ́ tí mùsùlùmí máa ń gbà ládùúà mùsùlùmí torí rẹ̀ bá pé fi nítorí ṣe lọ́rùn àyàn fi rọ̀ mí lọ́rùn láti ṣe kí là kọ́kọ́ rẹ̀ ìgbàgbọ́ nínú rẹ̀ wọ́n bá imánu mi jẹ́ ọ̀ràn yẹn jẹ́ kí imánu mi jẹ́ kó rinlẹ̀ jẹ́ ní tí ń fi rojú àánú rẹ̀ jẹ́ ó rọ̀ mí lọ́rùn láti ṣe bíi kí ni bíi irun. من حي على الصلاه hayà alẹ́sàlá kí ni wọ́n ní ká sọ la hawla wala quwwata illa billah kì í tún ṣe yìí nìkan agbègbè sísàdúà ni àsàdúà wọ́n bá dẹ̀ rà origin n tó pè mí sí fi rọ̀rùn mi lárùn láti fi wàá gbà lọ́wọ́ jẹ́ ń lè ṣe fún ọ ìmánà wà ihtisaba pẹ̀lú gbàgbọ́ nínú rẹ̀ àti pé ìwọ ló ṣe lófin wá gbà lẹ́sìn má dàlú mi láyà torí tó bá gbà tí o dàlú yẹn láyà ìgbà yìí ni ó ṣe kí ni ni ó ṣe fẹ́ tí wọ́n fẹ́ kó ṣe kí ni sẹ́tẹ́ ọba adẹ́dà ni kó ṣe. onítẹ̀lẹ̀ hanel fàṣà wẹ̀lmọ́ǹkà irun kíkí kì í jẹ́ kéèyàn ó di ẹni àlfàṣà èèyàn rédèrèdè èèyàn játijàti èèyàn pàwọ́. ìwọ̀n èjẹ́ kéèyàn jẹ́yàn pa ọ́ wẹ̀lmọ́nkẹ̀r níta máa kọ́ di fúnyàn pé á ah, èyí ọ̀tọ̀ kìí sì ní eléyìí ọ̀tọ̀ tì yóò jẹ́ kéèyàn máa kọ̀ tọ́. torí ìrántí ọba ní gbogbo ìgbà ọba adẹ́dà ni wọ́n wọ́n mọ̀ mí nù. wọ́lẹ̀ ní ṣìyẹn ní wọ́n hayatan tayyiba. á jẹ́ kó lò gbèsè gbèsè ìrọ̀rùn níbo lọ́rùn torí pé alẹ́ hayatul haqiqiya ọ̀run ni ọjà níbí oko oníbí نبو نلي أرو وإن الدار الآخرة لهي لحيوان لو كانوا يعلمون لهي لحياة الحقيقية أرو أمي إبسي تودودو تويا كي يمالي تقولي بس وليش أنا على رسول الله عليه نبي الله سليمان صلى الله على نبينا عليه ó ní ìdajì ọjọ́ ní ó fi ṣèṣirò ibi tí máa ti ń ṣèṣirò àwọn ànábì yòókù ti wà lẹ́nà ó ọjọ́ ọlọ́jẹ́ five hundred years ayé ní five hundred years ayé ní onídàjì ọjọ́ kí ló bá dé dà al-yawma inda rabbika ka alfi sanatin mimma ta'uddu ọjọ́ kan lọ́hùn-ún lọ́dọ̀ ọba rẹ̀ bí ẹgbẹ̀rún ọdún táyé ń bí ni ọwọ́ àfìdí ajì ọjọ́ ṣètò kí ni one thousand divided by two five hundred ló fi ṣètò nígbà tí ọba rẹ̀dà mú akọ̀rọ̀ wá nígbà tó ṣiṣẹ́ náà sọ́lá ń sàlàyé fún ọ lẹ́yìn tó fi gbogbo gbèsè ayé rẹ̀ jẹyà ṣùgbọ́n tó dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba wọ́n ara tìbọ̀ àlìjáná báyìí wọ́n yọ wọ́n wá abilé ìjọ ìjẹyà rẹ̀ tó ń gbólóhùn ìdáhùn ọmọ níjẹ́bẹ̀ torí pé kí ni títì bọ́ sókìwù àìmọye ọdún tó jẹ́ bóyá gbogbo tó lò láyé gan bóyá fifty years tàbí sixty títì bọ́ yẹn sì wẹ̀ bóyá òun díwọ̀n rẹ̀ di hundred years ṣé yọ ọmọ yìí pé ìyá jẹ̀ kú bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìdàkejì ẹni tó fi ìgbésẹ̀ ayé rẹ̀ ṣèrè gbèsè nígbà wọn bá rọra ní ọ̀yà tọ̀ wò zok ọ̀yà zokọ̀ tọ̀ wò tọ̀yà ìwò wọn abẹ́lẹ̀ ǹjẹ́ ọ̀jẹ̀ gbádùn rẹ̀ gbólóhùn yẹn gan ọ̀mọ̀ tí ń jẹ bẹ́ẹ̀ torí pé kí ni ọba rẹ̀ dà kí lọ́sọ̀ọ́ wani yau mata zalu kullum marda'atin amma ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد اللهم سلم سلم ó ní ọjọ́ tó jẹ́ pé àpèjúwe rẹ̀ aláboyún ọmọ bọ́ọ̀lẹ̀ lára rẹ̀ báyìí kò tiẹ̀ ní mà fóun nǹkan kan bọ́ọ̀lẹ̀ láàárọ̀ ìtọ́wò òkú ó ní ìnira ọmọ bíbí fóbìnrin ni wọ́n máa fi ṣe ẹ́sìnra àmì bomi pé tí wọ́n bá ń rọ bíkọ wà pẹ̀lú wọn bẹ̀ kó o rí bí sẹ́ńtì wọn ṣe ń ṣe gbogbo wọn ràn wọn rẹ tó sì rí bá ń ṣe tíwọ náà bá ń fojú rẹ̀yìn ó fojú fòrò wípé á ẹ̀ńtọ́ nọ́mà ò lè go through gbogbo eléyìí ẹ̀ńtọ́ ò lè super wọ́n máa ń gbọ́ super super person àwọn níjẹ́bẹ̀ ọ̀ gbọ́ jẹ́ mùsùlùmí torí wọ́n náà mọ̀ kó o lè go through eléyìí àní tí lẹ̀ òjíṣẹ́ náà sọ́nà mi sọ wípé kólé ń dé yìí àtàrà ẹ̀fọn àgbègbọn láti dáhùn tó o bá fi wọ́n lẹ̀ láì tírẹ́tìn yóò wà gbígbón bẹ́ẹ̀ tó o bá dẹ̀ ní kó o fi wàdùwàdù sí kí ló ní yóò ṣe ó ní yóò kàn ó ní kò tún fi ilẹ̀ lásán bá ó ní kíkàn yẹn ní kò tọ̀ láti wọn ò ní dákẹ́ but ò ní wà harsh tó jẹ́ wípé ọ̀rọ̀ tiẹ̀ ní í ṣe gbà. ó mójútó ọmọ ọbọlẹ lára kódà wọn ò ní mà bí nira ọjọ́ yẹn ti tó. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà nínú àyà náà ó ní ọmọ òpó lóò hewu lójijì àwọn èèyàn máa hún ríra bí ìgbà tí wọn wọ́n mutí ọba adẹ́dàní kìí ṣe pé wọ́n tí ní ń pa wọ́n ìyá ọlọ́run ọba òun ló ń gbóná níjọ́ náà àá kí ló ti sẹ́nà sáà sí láǹtọ́. ó ní gbọ́ ọba di gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkí àmọ̀tọ́lọ́run bá kó wa jọ tán yóò wá sún oòrùn wálẹ̀ ní déédé mẹ́ẹ̀lì kan tàbí méjì ó ní sí àtàrí ẹ̀dá olúkálukú ọ̀wà máa sun mi lára ní òǹdíwọ̀n bó bá ṣe gbélé ayé ṣe lọ́hùn ọba sí ọlẹ́lòmíì òógùn rẹ̀ yóò dé kí gìísẹ̀ yóò dé ibi gìgísẹ̀ tẹlomi ìkókósẹ̀ tẹlomi ojúgun tẹlomi orúnkún tẹlomi bàràbàràdì tẹlomi ìgbáàyà ẹlòmí ọmọ lúwẹ̀ nínú nínú ogun rẹ̀ ogun ẹ̀ṣẹ̀ yóò máa sun bí omi. kí ni tí máa bu omi pa iná ẹ̀ṣẹ̀ yìí jù àsọ̀là òjíṣẹ́ náà àsọ̀là ni ẹ máa ṣe ń tọ́jẹ́ wípé ẹ tọ̀ sí iná ṣùgbọ́n gbọ́dọ̀ bá ká ṣùgbọ́n àti ọba adẹ́ẹ̀dá ó fi èèyàn ṣe omi yóò fi báyìí pa náà yìí sọ̀hánàlá ó ní ńgbà tí ẹ bá tún wá kásùbáàtì kìí ṣe pé gbèjẹ́ náà ẹ tún máa ṣe tí ó tí ó bì bọ́ọ̀ bá sọ̀sọ́kúsọ síyàwó ọ̀sọ̀sọ́ mọ́ bọ́ọ̀ bá rìn báyìí ó máa ìgbà tí ẹ bá tún kí àzúhù ìran àyílà ọba adẹ́dá ó tún fèèyàn sómi tí ó fi paná ẹ̀ fún un. bẹ́ẹ̀ náà ni tí ó fi wọ asùn tí ó fi wọ ọmọ Maghrib tí ó fi wọ ìṣá ni wọ́n fi fẹ́ kí tọ́ ọba kíṣà ìtàn má wéré gbé kama lọ tètè sùn tọ́ ọba ti sùn kọjá pé n tí ó mú ọ nípa ayé ọlọ́run ọba bíi samara ìmọ̀tọ́kéwù òní kọ́ ọ máa ṣe kọ́ ọ má bàa gbé ẹsẹ̀ sùn òfin jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún yòóga ọ̀gọ̀rọ̀ lẹ́nu chatting ni wọ́n máa títí títí títí chatting kò sí dáadáa ni wọ́n máa kìí ṣe ni wọ́n máa lóríṣiríṣi báwọn kò dẹ̀ mà bóyá òun ò ní jí. òṣìṣẹ́ lọ́sà sọ́nà mi tọ́ba ti kíṣà ìbá tọ́ ṣàzùkárò rẹ tó ṣe kí tètè sùn tọ́ba tètè sùn ó sùn ní kíni pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú páyà ọlọ́run ọba tọ́lọ́run ọba bá kàdára wípé tọ̀ ibi tọ́ ọba lọ nù ta ló ní garanti pé òun ó jì ọ pé ọ jáde láyé pẹ̀lú kíni pẹ̀lú ìmánì hayatan tayyiba àfa kan ní hayatan tọyiba yẹn ó ní ayọ̀ ọkàn gbogbo bí wọ́n ṣe tú ogun lẹsí bákan náà nínú àwọn sọlá ara àwọn tí wọ́n ti fi pé kíni rárá Ọlọ́run ó fi ìjọsìn rẹ̀ yóò fi rọ̀ ẹ́ lọ́rùn tí a máa ti ń sọ pé tọba adẹ́dá ni eléyìí ò lọ́gọ̀ ara àwọn àfáàfọ́ ni wọ́n fọwọ́ ni wọ́n jì sí pé tọ́n bá ti ń ṣiṣẹ́ rí tọ́n pààyàn lọ́wọ́ ọba tọ́n kónúró tọ́n wò òkú o tọ́n jọra ẹ lójú tọ́n rẹra rẹ ńlẹ̀ ọba adẹ́dẹ́ ó máa jẹ́ iṣẹ́ rí tó fi ní ìsúnmọ́ tó fi ní ṣíṣe yóò máa fi rò ẹ́ lọ́rùn yóò máa fi rò ẹ́ lọ́rùn tó fi jẹ́ pé ọ̀tàn rẹ̀ kọ́ba adẹ́dẹ́ àti bẹ́ẹ̀ fún ọ tó fi jẹ́ pé ńgbà tó jìṣẹ́ náà sàrà sílà ní ẹ máa kíkì àmú lẹ́yìn kí ló sọ ó ní fa innahu dáàbò salihina qablakum ìṣesí àwọn ẹni rẹ tẹ́ ṣáájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ni rẹ ẹ máa kí wa qurbatun ila Allah ìmọ̀ kéèyàn súnmọ́ lọ́wọ́ wa mukaffiratu lis-sayyi'at ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn wọ́n mọ̀ náà tún á nílé ìsìn yìí máa kọ́ ni fún yàn láti dẹ́ṣẹ̀ nínú àwọn sọ́là fi sọ yìí pé tọ́ ọ bá fẹ́ kí ìdúró gbangba ajọ́ gbèǹde àlìkìyàmà kọ́ má nira fún ọ máa dìde lóru. torí nínú ìmọ̀ràn tó jìṣẹ́ lọ́sàn àti náà àwọn sàbẹ̀ nù ẹ má lẹ́lù ṣeré o òní sharaful mu'min qiyamu bil layl àpọ́nlé ẹ̀yẹ iyì fún olùgbàgbọ́ òdodo òní wípé kọ́ má fi qiyamu layl ṣeré. ọ̀gá inú àwọn ọmọ ẹ̀yà wa ń bí ọ̀gá ìjókòó alkọ́lẹ̀ tẹ̀lé gbogbo kásùbàtì níbí náà ni ó wá mú kọ́ńpléyìn wá rẹpẹtẹ pèsè ipò ó ní tó wọ́n ń bà lẹ́rù tó ẹ̀kọ́ máa bà mùsùlùmí lẹ́rù gbogbo wa wọ́n ti wọ́n ń júwe ọ̀nà fóun tóun náà mọ̀ yìí pé kò yẹ kí mùsùlùmí ó rìn ọ̀nà yìí mọ́ ní barakallahu fi ó tiẹ̀ mọ̀ pé kò yẹ kí mùsùlùmí ó rìn mo ní ọwọ́ àpò ìgbésẹ̀ kejì tó gbọ́dọ̀ gbé ó ní kí ni bàbá mo ní ọ̀nà wo ló yẹ kí mùsùlùmí ó rìn. ó ní mo ní máa dìde lóhùn máa sọ fún tó bá ti wà ń sùjẹ́rà pàápàá jùlọ èdè tó o bá gbọ́ tó o máa sọ jù sọ ṣùgbọ́n tó o bá sọ yìí tí ọba tí ó mú wa ọbẹ̀ ta mo ní bí àpèjúwe subhanallah alhamdulillah. ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اغفر لي وارحمني واديني وعافني وارزقني ما دوني ما mo ní ṣé nǹkan kan wà tágbà ọba adẹ́dà ọ̀ka ó ní láéláé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun mo ní ìwọ̀n tí kò dín ní mánu ìmánì rẹ̀ ó kira sí i wọn náà mọ ẹni pé yàtọ̀ ọmọ wà nínú ọ̀rọ̀ rẹ àfilẹ̀ bá wọn gbàtí ó fi tóbi ọ̀tẹ̀ kan àjẹ sálámà àṣùbà báyìí ọba bàbá jazakallahu khair mo ní àwọn tó fọ jazakumullahu àti ẹbẹ jẹba ó ní mò ń kọ́kọ́ ń wò ni pé kí n parí ẹ̀ náà kí n tó sọ fún yín ṣùgbọ́n mi ì lè gbé mára mọ́ ó ní millions ó ti kú three hundred mo ní ma tẹpá ma èyí náà lọ èyí náà kún bẹ ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ máa ní lọ́kàn gbogbo ìgbà ni wípé òun là á sádi ìbínú rẹ̀ là á sá fún ìyọnu rẹ̀ là á máa lé kò sí tá a lè fi lè rí àfi pé tí nǹkan kan bá ti dé ماذا كان يفعل صلى الله عليه وآله وصحبه وسلم إذا حزن أو شيء تلك كما تدعموره كان يصلي إذا حزن أو شيء صلى ربنا فلا تدين torí pé kí ni ìṣesí gbogbo àwọn tí wọ́n ṣáájú rẹ̀ nù nínú àwọn ànábì ọlọ́run àlẹ́ lò àfitáni Allah subhanahu wa òun ló dẹ̀ lè fi. Ah, àwọn instance wa níbí ẹ̀rọ ọlọ́run ọba wọ́n ti ráìkẹ́ of cancer bọ̀tí máa ka Quran dáadáa wọ́n ti ní ó ti dé final stage báwọn dókítà ṣe máa sọ wọ́n ní eh, life eh, life kìnnìkan lè máa ń sọ kọ́kọ́ sọ náà life saving kìíní wọ́n gbé sí wọn dá wọ́n ti fẹ́ celebrate wọ́n ti fẹ́ send the offering ọwọ́ ń ka àyà kan nínú sọ́tò tọ́ha yasaluka an yasalunaka an al-jibal qul yansifuha rabbi nasfa wa yadharuha qa'an safsafa wọ́n bi ọ́ léèrè nípa òkè àpáta tí wọ́n rí kàǹkàǹkàǹkàǹ sọ́kọ́ ọba mi yóò blast yóò wá sọ́ọ́dì tí ó mọ̀ kù bí èlùbọ́ níjọ́ wo níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wọ́n wá ń fọ́ agbójú sókè oníwọ̀ ọba tó o lè blast òkè àpáta bó ti rí ṣé káńsà mi lọ wàá lè mú kú. dókítà wa wá fún rotel ọba check ẹ dáwọn rí o straight àwọn òbí ìgbà tí ó sì ń kankan lára kí ló tún ṣẹlẹ̀ ọba arẹ́dà ti mú kú. nínú àwọn afa àmú instances tó ṣẹlẹ̀ báwọn. ọ̀kan nínú àwọn ọmọ àyà ni lóbìnrin ó wà nínú tíra pérépéré tí Sheikh Abdul Muhsin Abad tó ṣe lórí daraja àtọ̀ láti ń bẹ fún mímọ́ mu zamzam àti fímọ́ àti bẹ́ẹ̀ lọ. ó ní breast ọmọ ìyá wa lóbìnrin ó ní breast cancer wọ́n ní wọ́n gé ọyàn rẹ̀ ó dẹ̀ ní rárá wọn ò ní gé ọyàn ọ wá sáré lọ́sọ̀dọ̀ kan nínú àwọn àfa àfa yẹn ní nítorí wọn wá advice lọ sí ọmọrọ nínú Ramadan torí pé ó lè máa dìde àtọ̀sán àtòrò ọ̀dẹ̀ wà nú àwọ̀ ntí kọ́ ọ máa mú má mú mi zamzam nìkan ni kọ́ ọ máa mú wọn àti bẹ́ẹ̀ lọ́wọ́ ọba. mọ́ wàá jìnnà sí haram bá dìde ó di umra nínú ramadan wà ń bẹ títí títí tí ramadan fi parí shawal wọlé dulkada wọlé ìgbà tí ó fi di tí sọ pé àwọn ò múra káwọn ò ṣe hajj ó di ọyún ó ọ̀nà màkàdà tí wàá kan. tí sheikh abdulmohsen abad tó mú wá ní ọ̀la àti bẹ́ẹ̀ fún mímu zamzam. kí ni àkọ́kọ́ ń ta gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lè ima ọba adéra ló lè sè. Ibn Qayyim Jawziyya rahimahullah rahmatan wasi'a ó ní òun wà demobilize nígbà tó ń dé haram látara yìí pé òun ò tiẹ̀ mọ bóun ó tètè nígbà tí àìsàn yìí kí òun ó ní òun ara ti pa síbi zamzam òun wá ń ka fatia òun mu zamzam ó ní àfìgbà bí ìgbà tí nǹkan kan ò sí o àìmọye bẹ́ẹ̀ àìmọye bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ntẹ́yìn máa ń ṣègbìyànjú lórí rẹ̀ jù ní gbogbo ìgbà bí mánì wọn ò ṣe ní rẹ ni bí ó ṣe dúró déédéé làfa fi sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasfihu imanihi ntí ó pàtàkì tí ẹni tó níwọ̀ lórí tó gbọ́dọ̀ yẹjú ní ọ̀rọ̀ ara rẹ̀ bí ìmánì rẹ̀ ó sì dúró bí ó sì dúró léde. man amila salihan min dhakarin aw untha wa huwa ولنحيينه حياة طيبة ولنجزينه أحسن ما كانوا يعملون májẹ̀mú àkọ́kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ rò tí ìwọ̀n ó tiẹ̀ tó ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tí èsì mùsùlùmí tọ́ba lóun ń kírun ó ń kàn ṣe exercise kò ní gbalada rẹ̀ kò sí ní tó ṣe ní ìbáadà ní ẹ̀sìn tí ó rí ládàgbà bó ṣe jẹ́ ni wípé ṣèbí náírà náà là ń ná tẹ́lẹ̀. nígbà táwọn Buhari àti jẹ́ àgbọ̀n kọ́kọ́ wá lákòókò torí àwọn tí wọ́n kó pamọ́ kí ni wọ́n ṣe wọ́n ṣèǹjì náírà bọ̀ náírà náà là ń náwó bọ̀ ṣèǹjì ni ẹni tó bá wá ní bílíọ̀nù sì ti tẹ́lẹ̀ yẹn sáàsọ kó lówó bẹ́ẹ̀ ni ẹni tó bá lóun tẹ̀ lẹ́sìn yàtọ̀ sí ní tó jìṣẹ́ ńlá Muhammad muwa kọ̀ lẹ́sìn sallallahu alaihi wasallam kí ni kejì kó rí o pé ó wà nínú ọpọlọ rẹ ẹni tí orí rẹ bá dàrú irun òye sọ̀rọ̀ rẹ̀ fún wa òfin jẹ́ pé akulu ni ká tó sọ pé yẹn kí wọn.

májẹ̀mú wọn ni. kí ni àmì bíbàlágà fóbìnrin nǹkan oṣù. tọkùnrin ohun rẹ̀ ọ̀ máa là yọ máa dàbí ìgbà tí ó ń gúnyàn bí ìgbà tó ń yan rẹ̀ nílé ó ti bàlágà ohun rẹ̀ ó ti clear tá a bá rí gbogbo sáìn yìí tó bá ti fọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àrísàn yìí o àrísàn yìí o ó ti bàlágà. ṣùgbọ́n ọmọ bàlágà kò bàlágà a máa gbà níyànjú òrùn kíkí torí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àtọ́nà tó sọ pé mọ́rù àwòlàdẹ́kùn lè sọ̀lá wàhùn abnahu sẹ́bẹ̀ ìsìlẹ̀ ẹ pa àwọn ọmọ yín láṣẹ ìrun kíkí tí wọ́n bá ti jẹ́ ọmọ ọdún méje á gbìyànjú wá sí masjid wọ́n máa rí bá ṣe ń sè máa tọ́lẹ́rẹ́tì wọn. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ó ní nígbà míì òun ọ̀fẹ́ fàánù gùn ṣùgbọ́n gbà tó ń bá gbọ́ bí ọmọ tíyà rẹ̀ gbé wá sí mọ́ṣáláṣí bó ṣe ń sunkún torí kó mọ́ fara ní ìyá lórí irun òun ṣe pápákà tí wọ́n bá gbé wá sí mọ́ṣáláṣí séyìn ọ̀ṣẹ̀lẹ̀ kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ lọ́sàrà àṣẹlá ọpẹ́ lórí sùjádà àwọn èèyàn wá ah, kí ló lè ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn sàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ bójú òkè báyìí kí ló ṣẹlẹ̀ sójì ṣẹlẹ̀ sàṣẹ. Hassan àti Hussein alayhi masalam wọ́n ti jókòó lójì ṣẹlẹ̀ sàṣẹ lẹ́yìn lórí ìrun wọ́n ń ṣọ láti wọn fún òtí ẹ̀ màgbéyàn wà níbi ìṣesí wọn gbogbo ọmọdé tó bá ní kó wọ́n dìde wọ́n ṣubú ọwọ́ arọra bára lẹ̀ fún wọn títí títí tí wọ́n fi wọ́n fi yẹ. lọ́wọ́ nígbà tó kírun tán lọ́wọ́ ní sọ́lára sọ́lára ní ntọ́fà tí sùjádà fi gùn ju bó ṣe yẹ lọ o àwọn àfáà méjèèjì àwọn ni wọ́n ń ṣọlá lẹ́yìn ni o amadu wa ma se òjíṣẹ́ náà sọ́lára sọ́lára ní. وضربوه عليها وهم أبناء عشر سنين tí wọ́n bá ti pé ọmọ ọdún mẹ́wàá ẹ máa nà wọ́n pé wọn ò kí mu á ò tí kí mu ẹ̀yọ́ bìtú ẹ̀ nà ìnà dẹ́rùbà kí ìpàtàkì irun kíkí kó fi rinlẹ̀ lẹ́nu wọn. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà eléré ni kò sí tí ò ní fi ṣàwàdà màmá rẹ̀ kọrin yóò ní àwọn catholic bàbá rẹ̀ bàbá àdúrà ni wọ́n máa ń kọ́ òun lẹ́sìn. nǹkan kan wá yà mí lẹ́nu nípa ọmọ ẹ̀yà yìí kò sí eré tó lè máa ṣe láyé ó ń gbá bọ́ọ̀lù tí wọ́n bá ti ní Allahu akbar Allahu akbar wọ́n ṣe wọ́n ṣe àbá gbọ́dọ̀ jáde lórí fíìlì ń bolódà á ní mo fẹ́ lọ kí ni. mo wá ní nǹkan kan tí mo láìkì lára rẹ jù ní ìṣesí báyìí tó o máa ń ṣe ó ní à bàbá kì í sojú lásán mo ní ẹ́ mo fẹ́ gbọ́n ó ní bàbá òun máa ń tó ẹni tó ń gbé lé oní kírísítẹ̀n ni màmá òun ó ní bàbá òun dẹ̀ mọ̀ pé òun láìkí oúnjẹ so nítorí náà ó ní ẹ máa wá gbowó oúnjẹ lọ́dọ̀ òun ni. tó ń bá ti wá nàbà ti fẹ́ ká ṣùgbà ó ní sáfù wájú ni bàbá òun wà yóò àmọ́ fojú wo gbogbo àwọn ká tọ́lẹ́ ni tí ò bá rí mọ́ṣáláṣí kò ní gbowó oúnjẹ kìí ṣe pé kó rí ọ ní mọ́ṣáláṣí nìkan yóò rí tó o kírun pẹ̀lú jàmá báyìí tó o bá dẹ̀ létí yóò fojú wò ẹ́ kó kírun yẹn ó ti dáa kó o tó rí qualification láti rówó oúnjẹ gbà olóti wa mọ̀ ń la ó ń torí òun láìkí oúnjẹ gan so òun yá mójútó ìrun ó ti wá di ẹran ara òun gbogbo wa di pé àgbọ́yé ń dé òun gbọ́n táwọn àfáàn sọ pé irun o èèyàn ò fi ṣeré ọ̀nà ẹ̀rọ̀fẹ́ ah! ọlọ́mọba ń ṣe dáadáa fún bàbá yìí ló fi mọ́hùn lára tọ́wá ti di pé wọ́n ń ṣe wọ́n ń pe àbáàn òun ò ní mọ tó ń ṣe òun máa òun ò ti bẹ̀ẹ́ lẹ̀ fóun ó sálọ jù toró ti sopọ̀ mọ́ ẹ̀mí òun ó ti sopọ̀ mọ́ oúnjẹ toró tó òun ò hàn pé ah! ètí bàbá yìí sè kọ́mọ̀jẹ̀ yìí pé àìkírun ìlọ́lọ́run ọba ò ní fi fóun lóúnjẹ jẹ o wọ́n yà tètè sákò mbẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ fi pọ́n òun lé tó bá ti di pé kíní òun bá lọ gba òun lọ ṣàlùwàlà òun máa kí wọn máa ní kí wọn bá rẹ dà bá ń pèsè bá ń pèsè ọlọ́run bá dẹ̀ ń pè fún òun ló fi takú sí. a máa ọmọ wa láṣẹ a máa nà wọ́n lérí ẹ̀ tí wọ́n bá ti wọ ọmọ ọdún mẹ́wàá kí bàbá rẹ̀ dà sọ. wà á múra àdàkà bí sọlá wà sẹ́dìrì àlẹ́ yà kí ni tọkọkọ kí sọdún sọlá yìí kọ́. lánàá rúzùkú lánàá sàlùkà ní rúzùkú nánú نرزقك àwọn aráalé rẹ̀ láṣẹ ẹ̀rùn kíkí mú sùúrù lélẹ̀ máa mọ́nítọ̀ wọn tọ́ba yẹ tẹ́gbá yẹ gbá sí. àwọn tí wọ́n bá ti kọjá ọdún mẹ́wàá tí o ti ń rè bá ń tó ń ti ń rè bá ń kò ní gbọ́ ìrun pípé kọ́ wá kọ́ ó mọ́ bìkítà la àmójútó wọn lórí wọn wọ́n sọ́bìrì àlẹ́ yà mú sùúrù pẹ̀lú wọn lórí rẹ̀ ọba adẹ́dàá ni àtọrọ pèsè lọ́dọ̀ rẹ̀ àwa là ń pèsè àwa là ń pèsè tọ́ ọ bá ti filẹ̀ tó dún ní ma. n tí ò tó nínú ọ̀rọ̀ rẹ ń bọ̀ wá ṣẹ́kù ṣùgbọ́n tó o ráàyè ọba adẹ́dẹ́ ò ní ráàyè tiẹ̀ náà tó bá pèsè fún ẹ kò ní lálùbáríkà kò ní kalẹ̀ kò ní lẹ́yìn gbọ́dọ̀ máa ṣọ́ ilé ilé wa á mójútó níbi kí ni ìṣọ́ra pé bí wọ́n ṣe kí wọn. òfòrèk bẹ́yìn náà ń fi màdájà tí wọ́n bá ti ń wọ́jú mọ́ ọdún mẹ́wàá àwọn ọkùnrin wọn máa dúró lọ́tọ̀ káwọn obìnrin kí wọ́n wà lọ́tọ̀. kọ́nsẹ̀pì pé wọ́n bí olúkálukú mẹ́ṣẹ̀ ni àwọn kan ti wá rà wá padà kìí ṣe tọrọ ẹ̀sìn Islam ọmọ tí ò tí ì bàlágà kò ì lẹ́sẹ̀ torí kí lọ́ba adẹ́ra lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní òrùfẹ́ àlùkọ́dọ̀ àni ìṣẹ̀lẹ̀ àti àwọn mẹ́ta wà wọn ò lẹ́sẹ̀ àní kọ aburú kankan fún wọn dáadáa tí wọ́n bá ṣe yóò wà lákàntì àwọn òbí wọn tí wọ́n gbà wọ́n níyànjú ẹ wo ẹ wo ìṣedéédé gẹ́gẹ́ bí àpèjúwe ìgbà tí àwọn sàbẹ̀ lọ hajj pẹ̀lú òjíṣẹ́ náà sàbẹ̀ sàbẹ̀ ọmọ kan wà nínú wọn tí ó ti bàlágà nínú àwọn sàbẹ̀ òbí rẹ̀ gbé sókè báyìí ṣé hajj pọn dandan lérí eléyìí òjíṣẹ́ náà sàbẹ̀ sàbẹ̀ ní rárá ṣùgbọ́n ètò ṣe ọ̀wọ́ gbàlá dẹ̀ wọ́n tó jóbi àmà fi rè wọ́n wọ́n láti rí àwọn kéékèèké tí wọ́n ojú bí ọmọ ọdún márùn-ún mẹ́fà lọ wọ́n di ìrámù mọ́ wọn lára wọ́n máa ṣe kéékèèké eré làwọn máa pe bọ́t kí ni Yorùbá sọ àti kékeré ní mùsùlùmí ti ṣe kí ni ti kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn kó lè dún ní ma eléyìí ò ní máa fa istiqama ntẹ́yẹ̀ dún ní ma èyí máa lára gbàtí aṣèhàkọ̀tà ní ahad tọkọjá lọ́kàn nínú àwọn ọmọ yẹn sọ fún mi pé hmm, ọ̀rọ̀ tẹ́ sọ mo ní kí ló ṣẹlẹ̀ o wọ́n ní ọ̀kan nínú àwọn sísá kan àzikáàrù àárọ̀ rẹ̀ àtàkùbà àti ìrọ̀lẹ́ rẹ̀ kì í fi ṣeré ọwọ́ àní iṣu ó dìgbà tó wà ní kóma wọ́n gbìyànjú wọ́n gbìyànjú but nǹkan tí ọkàn balẹ̀ lé lórí tọ́ba tásìkò àsùbà bá ti tó báyìí yóò kí àzikáàrù rẹ̀ mọ́lẹ̀ لا لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤذي زوما وهو العلي العظيم كل يوقع الاخلاص ولا ربي عليكم أسمعنا وأسمع الملك لله لا إله إلا الله وحده لا شريك له ربي أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما yóò dẹ̀ ka gbogbo àwọn àkàrò yẹn délẹ̀ wọ́n ní ní ìsìn wọ́n mọ̀ sí nọ́mà kò ní nọ́mà kẹ̀ kí ni ló fi jẹ́ pé ìsìnkọ́ ọmọ pa ó pàtàkì ó ṣe mọ̀jáhádà ọba ó bá ẹ̀mí rẹ̀ fà kó dúró lórí dáadáa tọ́ba ti ń dúró lórí dáadáa ti ń dún ní mọ́ bẹ́ẹ̀ tí wàhálà bá dé ó ní àjẹ àfipamọ́ tí ọba adẹ́dà tí ó fi gbọ́rọ̀ rẹ̀ lójúṣẹ́ náà fún àṣọ sọ pé man sarra an yustajaba lahu inda shadahid wal zikrọlọ ti rọkọ ẹni tó bá fẹ́ kí ọba adẹ́dà ó kó kó kó bùkátà o nígbà nira àtìgbà pọ́njú nígbà tí ara bá dẹ̀ kó kún fún ìrántí ọlọ́run ọba dáadáa torí pé kí ni nígbà tí ara bá dẹ̀yàn lèèyàn máa ń ṣèèbù <laughs> nígbà tí ara bá nìyàn ṣé sẹ́mi ṣe ṣe ń gbà yẹn rárá. torí ń gbàtara bá ní ọtọ ọba fẹ́ máa pe ọba adẹ́dà ọkàn lè má sí mbẹ̀ bá lè má sí tó ó lè má ọkọ ní lè rí rà ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nígbà tí ara dé ọyàn ọ̀farabalẹ̀ mú tọba adẹ́dà gbọ́ bá fẹ́ ọ tọba ti ní báyà ni mo ti gbọ́ ọmọ rí ya ẹrú mi ni ọ ọ̀rẹ́ mi ni ọ wòlíì mi ni ọ ìgbà tó ń fẹ́ ní nǹkan fi rọrùn. fi jẹ́ pé ọmọdé láti kékeré láti mójútó wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn àìṣe báyìí báyìí la ṣe ṣe ó rí i pé ó lè mọ ju ọmọ ọdún márùn-ún lọ tó ń bá ń ti ń lọ mọ́sídìdì gan tó o bá mú dání yóò fa wàhálà tí o bá sunkún ọ̀sẹ̀ rárá o àjọ lè léyìí o ti di pé ó ti múra o náà ó ti máa múra oríire mùsùlùmí nù. No sọ̀rọ̀ bá a dẹ́dà sọ pé kú àǹfọ̀sàkùn wàhálẹ́kùn náà ẹ wá ìṣọ́ tó nípọn fún orí ara yín àtàwọn ará yín kò nínú ná iná tó jẹ́ pé wọ́kúdù ọ̀nàṣọ́ ẹ̀ṣẹ̀jà ọmọ èdè ènìyàn láàfin dá. ọmọdé ààrẹ pẹ̀lẹ́sìn ntí èèyàn máa fi fi ọmọ sí abọ́ yẹn àbò ọba adẹ́dánù ah ń páyà ah kí ló fẹ́ rárá fẹsẹ̀ rẹ̀ lẹ́sìn kò fi irun ṣeré ó ń gbìyànjú ó ń bá yín gbààwẹ̀ ismail àti khamis bámbámbá lọ ó ń ṣe báwọn ẹ̀sìn fi ń fi ń ma lára gbogbo ìgbà tó bá ní ìdí sí bùkátà láti képe ọlọ́run ọba ọba adẹ́dàá ó ṣe ní rọrùn fún ó pàtàkì fún mùsùlùmí kó ṣe kí ni kó mójú tẹ́lẹ̀ torá ìmójútó yìí máa jẹ́ kí ọmọ ọmọ yẹn ẹni tó bá fẹ́ kọ́ ọmọ wọn yẹn kó mú ẹ̀sìn kó fi yé kì í ṣe yẹn nìkan. ìmọ́tótó májẹ̀mú ọ̀run ni. ìmọ́tótó májẹ̀mú ọ̀run ni ìmọ́tótó kúrò nínú ẹ̀gbin ńlá àtẹ̀gbin kékeré. hadath al-akbar wal-asghar èyí tí ó nẹsẹsitéètì pé kéèyàn wẹ̀ òní ńlá bíi kíni junub bíi kíni haid nifa gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé lọ àwọn obìnrin béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà bóò láṣẹ ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ẹ kọ́kọ́ ha ẹ̀jẹ̀ yẹn náà ẹ bomi sójú rẹ̀ gbó kẹ́ ẹ tó wá faṣọ yẹn kírun ẹ mú omi ẹ bù wọn ẹ wá kí wọn nù rẹ. torí pé kí ni. ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ ọmọ bíbí nàjásà ni. but mani yìí ṣe nàjásà ìdọ̀tí ni. bó la ṣe ṣe òun aha tó bá ti gbẹ á á bírèkì tó o bá fomi sí kò sí wàhálà bó ṣe jẹ́ pé tí kun bá wà láyà rẹ̀ àti láṣọ rẹ̀ ọ̀sán ìfilẹ̀ mbẹ bí ikun ni kì í ṣe nàìjẹ́sà. torí téèyàn ò bá mójútó ìmọ́tótó kó tó kírun kò sírun kí ló jíṣẹ́ náírà sọ́làm sọ. ó ní asọ́láàtú sálásátú àsìlá irun apin sí mẹ́ta ní dọ́gbandọ́gba fọ̀tòhóró tólótò ìmọ́tótó ó kó apá kanú rẹ̀ ìmọ́tótó ẹ̀ kí ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀ jẹ́ ìṣe mùsùlùmí ò ní hàn. ìmọ́tótó kúrò nínú àwọn ẹ̀gbin ìgbẹ́ ẹ̀gbin ni o gbọ́dọ̀ mójútó ìtọ̀ ẹ̀gbin ni o gbọ́dọ̀ mójútó kò gbọ́dọ̀ sí lásọ kò gbọ́dọ̀ sí lára torí pé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ yanu sàárè òjíṣẹ́ náà sàrà sílám ní látara àìmójútó ìtọ̀ ni. kátó ṣàwọ̀rọ̀ bó ṣe ń fọ́nká ni ò ni ò tán lára téèyàn fi ń bara téèyàn fi ń dìde mùsùlùmí yìí ṣe bẹ́ẹ̀ ọ farabalẹ̀ tọ̀ ìsìláàmù kọ̀ wípé kó o dúró tọ̀ tó bá jẹ́ pé ibi tó wà àti bẹ̀rẹ̀ tọ̀ ń bẹ̀ yóò mú ewu wájú pé kó o nàró tọ̀ lọ. ọ farabalẹ̀ tán ọ gbọ́n tọ̀nù dáadáa ọ wà fomi sí ìgbẹ́ ó nù dáadáa ó bomi sọwọ, ọ wà mùsùlùmí ó mójútó gbogbo eléyìí gbogbo eléyìí agbọdọ gbọ́dọ̀ mójútó. nítorí kíni nítorí ìmọ̀ kí ló jíṣẹ́ náà sàásì náà sọ ó ní umira bi abdin an yujallad fi qabrihi ní àtẹjẹdẹtì wọ́n pa àwọn màláìkà láṣẹ yìí pé kí wọ́n fún ẹrú kan ní ẹgba nínú sàárè ọgọ́rùn-ún ẹgba. wa ma zala yas'al wa yad'u hatta ju'ila jaldatan wahida torí kó jẹ́ olùgbàgbọ́ òdodo kí ni tí tí a fi gbọ́dọ̀ tú sí pé torí kó jẹ́ olùgbàgbọ́ òdodo ni wọ́n fi gbọ́ ẹ̀bẹ̀ àti ìkégbàjáyé rẹ̀ kí lọ́ba adéra sí wọ́n máa jọ ahùl káàsì kàfìrí iná ilá fi ìdàrà àdúrà kẹfìrí òfò ni kò ní jẹ́ gbígbà kì í ṣe láyé lọ́rùn. Ah! ọba adẹ́dà gbà mí ọba adẹ́dà òní kẹ́hìn fi lékun kẹ́hìn fi lékun fún torí pé kí ńgbà tó wà láyé ó ṣe àyàkókò lẹ́kí sọ́ba adẹ́dà nítorí náà lọ́rùn bí náà kò ní ràánú. ẹni tí ọjọ́ olùgbàgbọ́ òdodo tí ń dẹ̀ ń ṣe dáadáa tọ́jẹ́ pé látara àṣìṣe rẹ̀ ó fẹ́ tọ́ sí ìyà ni ó lẹ́nu kégbàjarè tí ọba adẹ́dẹ́ ó tẹ̀tí sí òjíṣẹ́ náà sàn sílám ẹrú yìí wá wà ní sàárè wọ́n ní kí wọ́n fún un ní ọgọ́rùn-ún ẹgbà wọ́n wá ń pariwo wọ́n ń bẹ̀bẹ̀ ẹ gbà mí ẹ òjíṣẹ́ náà sàn hátà ju ilẹ̀ jẹ́rìndẹ́tẹ̀ wàhídà ńgbà tẹ́ bẹ́ẹ̀ pọ̀ wọ́n wá sọ di ẹgbà kan tuntun ẹ má nà ní ọgọ́rùn-ún ẹ yẹ kánìkẹ́ náà kí ló jíṣẹ́ náà sàásùnà ó ní falamma júlìdà múlẹ̀ qabruhu nàárán subhanallah ẹgbà kan ṣoṣo ni wọ́n nà sàárè gbiná. falamma afaqa bàtí iná yẹn wà lọ́ọ̀lẹ̀ ọ wá ráàyè béèrè pé lima jaladtumuni kí ni mo ṣe tẹ́ ẹ fi nà mí kí ni wọ́n sọ fún un innaka sọlẹ́yìntà sọlẹ́yìntà lùdó ni tòwó ó kírun kan láì ṣe ìmọ́tótó ń bẹ̀ nǹkan tí wọ́n kọ́kọ́ sọ fún mi. wa mararta bi mazlumi wa lam ọkọjá lẹ́gbẹ̀ẹ́ ni tí wọ́n ń ṣàbòsí sí ọ̀dá sí láti ràn án lọ́wọ́. mùsùlùmí máa ń ṣọ́ ìmọ́tótó ìmọ́tótó ara ìmọ́tótó aṣọ tá a wọ̀ ìmọ́tótó ibi tá a ti kírun ló fi jẹ́ pé lárúbáwá òkú tó wọ mọ́ṣáláṣí ìtọ̀ ń gbọ̀n ó dẹ̀ bọ́ sẹ́gbẹ́ kan ó dẹ̀ bẹ̀rẹ̀ títọ̀ sí. àwọn sàbẹ̀ fẹ́ dàbò ọjíṣẹ́ sọ́nà ẹ̀ jẹ́ kó kó tẹ́ra rẹ̀ lọ́rùn torí tẹ́ ẹ bá ní kẹ́ ẹ ṣe máa ń dì ó lè bí nǹkan mi ìbò tọ̀tọ̀ ló iṣẹ́ náà sọ́nà sí ó ní kí n da mi síbẹ̀ kó mi ó pọ̀ ju tó wà ń bẹ̀ lọ ni wàá da mi sí tó pọ̀ láti mú kíni láti mú ẹ̀gbin kú òun bẹ̀ òjíṣẹ́ náà sọ́nà wá pè ìhádà arákùnrin ilé ọlọ́run ọba níbí a máa ń kírun bẹ̀ ni a máa ń ka Quran bẹ̀ a máa ń ṣe tasbih bẹ̀ a máa ń ṣàdúrà bẹ̀ a máa ń ṣe a máa ń ṣẹ̀sìn ìjọsìn bẹ̀ àì ṣe ẹ̀gbin síbí. wọ́n kọ́ lẹ́kọ̀ọ́. ẹni tó ṣìṣe bó ṣe mọ ló ṣe wà yẹn tí wọ́n náà bá wá gbé fún ní gbígbóná wọ́n náà ní oní iṣu wọ́n náà lámòjútó ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tí ó fi ṣe kí ni tí ó fi tí ń tọ́ fẹ́ bá sọ tí ó fi wọ́n lára gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ nìyí ìwọ̀n pàtàkì ìmọ́tótó àsìkò àsìkò gbọ́dọ̀ tó a gbọ́dọ̀ kírun kásìkò rẹ̀ òtótó tọrọ bá dẹ́dà sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. ìgbà tí Jibril alayhi salam tọ́ abójíṣẹ́ náà sílẹ̀ àlọ́sùnà tó ń kọ́ bí ó ti kírun ó kọ́ ní àsìkò náà ó fi ń tábà ọdẹ sọ pé eléyìí lásìkò oorun fún rẹ àtàwọn ọmọlẹ́yìn rẹ títí díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmù ẹ gbọ́dọ̀ mójútó àpè àkíyèsí wa a gbọ́dọ̀ bòòhò aṣọ mùsùlùmí ò gbọ́dọ̀ fún pínpín débi wípé àpárá àdì ọkùnrin ọ̀wà máa hàn lára aṣọ látara ṣòkòtò tọ́bọ̀ gbogbo ẹ̀ wá fún pínpín kì ṣe múra mùsùlùmí ọ̀jẹ̀ kọ́ labu tí kò síbi tá a lè júwe lára rẹ̀ tóbìnrin wá wẹ̀ ọwọ́ àtọ́jú nìkan òun ló fìrì fún gbogbo yòókù wọn gbọ́dọ̀ bò ní. ihò ọkùnrin ó bẹ̀rẹ̀ láti nínú ó láti ìdodo dé orúnkún but kò sọ nǹkan séjìká àlékún ni fún un tó gbọ́dọ̀ mójútó àfi tí ò bá ní lókù. tòró jíṣẹ́ lásán àtúnlá ń kọ́ wípé kéèyàn ò kírun nípele aṣọ kan kọ́ má fi nǹkan kan séjìká ló fi jẹ́ pé tó bá jẹ́ pé aṣọ kan la fẹ́ lò bí aṣọ ìrọ́mù àkànní mára pé ah ṣe bí dòdò dé orúnkún nìkan ni wọ́n ní ká lò rárá àní fi máa ń bẹ̀ wọ́n à sókè díẹ̀ àwa sí across ẹ̀ ajù séjìká àlàáfíà ajù títọ̀ láti so lẹ́yìn ó fi pé a ń bọ́ nínú ẹ̀kọ́ tó jìṣẹ́ lásìlàsílà mú wa nínú ihò ihò àbí outside irun ihòhò dé orúnkún oníkíni ó ní ihòhò mùsùlùmí àmójútélé bọ̀tì ní àlékún ni mùsùlùmí gbọ́dọ̀ mójútólé torí àìmójútó ewu ni. kì í ṣe ẹnìkan tá a tún gbọ́dọ̀ mójútó òun ni a gbọ́dọ̀ yẹra fún nàjásà gbogbo ohun yóò fa nàjásà agbọ́dọ̀ yẹra fún láṣọ níbi tá a ti fẹ́ kírun ní ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe yẹn nìkan agbọ́dọ̀ fèsì kíbla. ẹni tí ò bá mọ direction kíbla tó bá kírun tó gbìyànjú kò sí ẹni tí ó fi hàn irun rẹ̀ mú kò ní túrùn kì wọ́n ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ lásìlá àlọ́sílà òkùnkùn ṣú wọn àmọ́ kíbla olúkálukú wá kì bó ṣe bó ṣe bó ṣe rí bọ̀tí wọ́n máàkì ẹ̀ ibi tá a fèsì ìgbà ojú ọjọ́ wa clear wọ́n rí pé ibi táwọn dojú kọ kò correct wọ́n bá lójú ìṣẹ́ náà sọ àṣìlá òṣìṣẹ́ náà ni kò sí wàhálà. ṣùgbọ́n èèyàn ò ní wá mọ̀ọ́mọ̀ kan sọ kíbílà ni kò sọ pé rárá báwo ó sì kí ni rárá. ìdẹ̀kùn wá débi wípé tí ìbá ṣe pé ó yapa sí direction jù kò sí wàhálà òjíṣẹ́ náà sọ àṣìlá ti sọ pé ma bayna al-mashriq wal-maghrib al-qibla ntí ń bẹ láàrin ìwọ̀ oòrùn àti ìlà oòrùn kíbla ìyẹn fáwọn ará Madina tí àwọn fẹ́ àwọn ní south and north ní ọ̀jẹ̀ fi hàn tó túmọ̀ sí pé kíni ká sọ pé kíbla ní báyìí àwọn èèyàn wá fèsì báyìí ó sì mú wọ́n fèsì báyìí ó sì mú kì í ṣàmọ́ọ́mọ̀ ṣe tí wọ́n bá sọ kíbla ní ibi tó rọ̀ dojúkọ ní mùsùlùmí kìí ṣe téèyàn jiyàn lé lórí. tẹ́lẹ̀ Baitul Muqaddas ni wọ́n ń pè é gbà tí ọba adẹ́dà tó sọ pé walanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram. àwọn kan wọ́n wà ní rúkú nìró dé bá wọn wọ́n dẹ̀ mọ direction ará oko ni wọ́n wọ́n dẹ̀ rọra move wọ́n change sí direction ibi tí wọ́n jẹ́ kíbla torí pé kí ni wọ́n mọ̀ pé májẹ̀mú ni àìlàjúdì ilé lórí ọba adẹ́dà tí wàá fọgọ̀ọ̀rọ̀ nǹkan ṣe rọrùn nísìn yàtọ̀ sí kíbla finder tá a bá ní wípé ọgọrọ àwọn sajadat tí wọ́n ń tà nísìn wọ́n fi kíbla fàìndà sí lára àní àwọn aago atáǹgbé káàkiri eh, ansẹ̀ bó ṣe lè kó pọ́ kú lówó ẹ̀ tó kíbla fàìndà wà ń bẹ ọ̀gọ̀rọ̀ rẹ̀ DSTV tí ò bá fèsì kò ní ṣó àwa ti mọ east bíi north east direction Nàìjíríà tíntínní rẹ̀ oníkíni oníkíbla ìdí ni east nation àti mọ̀ pé ibi tí DSTV fèsì á lè turns left díẹ̀ agẹ́tìbla gbogbo ibi tá a bá wà tó bá yẹ pé ètí wọn máa fi ń ṣe íńtánẹ́ẹ̀tì ni òun máa ń kọ̀yìn sí kíbla tiẹ̀ ó rọrùn wọ́n á di pé ah eléyìí íńtánẹ́ẹ̀tì wọn fi ń ṣe ẹ̀yìn rẹ̀ kíbla báyìí ní ọkọ̀ sí kọ́rọ̀rùn kẹsì tí mùsùlùmí ó sùn tó wá máa ṣe fanfa lélẹ́rí nìsín ọba rẹ̀ dà ti ṣe ìrọ̀rùn fún wa nìsín mọ́sálà káwá rẹ̀ pé ókè afẹ́ afẹ́ travel ṣé àṣẹ mọ̀ náà wípé ṣé tírèènì ní ká wọ̀ lọ sí hajj ni àbí mọ́tò àbí ká fẹsẹ̀ rìn. sáàyè mọ a máa ṣe fàǹfà lórí rẹ̀ abẹ́dẹ̀ ẹni tí ọ̀dà kan mọ̀ gan yóò sọ yìí pé ṣé kò sí bàálù ń lù ni pléènì ò sí torí pé kí ni wọ́n mú convenience wá fún wa kì í tún ṣe yín nìkan bọ́ ọ bá ṣe náwó rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe gbáyì rẹ̀ sí bó o ṣe ń parun ṣẹ̀ sí ṣáájú sí nípa ìnáwó ìnára ìná àsìkò àti iná gbogbo ẹ̀ lọ́ba adẹ́dẹ́ ó ṣe ti gbọ́ hajj rẹ̀ sí ni ó dẹ̀ gbàdúrà rẹ̀ sí ni ó dẹ̀ ṣe tó ń fẹ́ fún ọ ló ṣe ní sísúnmọ́ sí. ó ní sọ pé ah wàhálà pẹ́ ń bí ẹsẹ̀ ẹsẹ̀ ni mo fẹ́ lò ẹ̀ owó pọ̀ ń bí bàálù wọ bàálù ọba adẹ́dà torí àti mówó kèé rọmọ ẹ̀dá lọ́rùn owó tó ọ̀nà sí o máa ń fọ́tún mi ṣe yìí fẹ̀yìn lọ́ yà kúlò kéde òní tẹ́ḿbẹ̀ pọ̀ máa ń sìn ọba adẹ́dọ́ ọmọ di yóò máa di padà kò sí ní tó ọ̀nà lójú ọ̀nà dáadáa tọ́lọ́ ń pèsè fún ọ tó o lù rárá <laughs> minimum tọba adẹ́dọ̀ ó fi sẹ̀sán fún ọ ìlópo mẹ́wàá ni. Ah, àfà kò tó ń jẹ́ ńlé o mọ́ wàá kágídí borí rárá díẹ̀ tó bá wà sílẹ̀ náà ọba alẹ́dàá sọ di pụpọ torí kíni ibẹ̀ nínú ọ̀nà téèyàn náwó sí tọ́ba adẹ́dàá máa ti mú ìpèsè wá díẹ̀ tó bá ní ọba adẹ́dàá ó yóò tójú tójú báyìí anfaqtahu fi sabilillah owó tó o ná sójú ọ̀nà ọlọ́run ọba ní jihad wa dirhamu anfaqtahu fi tahriri raqabatin ọ̀rẹ́ yẹn nínú ìgbèkùn ọ wà lóko ẹrú ọ wá fowó rà padà sáàmù pé kèsè kèsè nǹkan kékeré kó fi ma kéèyàn sọ ẹrú dọmọ nísìn kí ni cost rẹ̀ close to sixty million ní nísìn bí ládàá tó gbà tọ́ba ah ẹrú yìí ẹ̀já sọ́dọ̀mọ́ bí sixty million wẹ̀dàrámù ànfọ́kẹ́wù ẹlẹ́nìmọ̀sáàkì tàbí owó tó o fáwọn aláìní wẹ̀dàrámù ànfọ́kẹ́wù lè ẹ́hìlẹ̀kì àwọn ará ilé rẹ̀ ètò ọ̀nà fún ọ kí ló ń ṣe lára àti náà fún a àsọmùhò àjọ èyí tó lọ́lá jù tó ní ládájú ní gbogbo ń ta kàálẹ̀ àlẹ́bí ẹ̀ńfà sẹ́wọ́lẹ̀ hàlẹ́ èyí tó ọ̀nà fáwọn ará ilé òní ò ní ládájú ó ní ládájú wípé ètò ọ̀nà fojú ọ̀nà ọlọ́run ọba ètò ọ̀nà fún aláìní ètò ọ̀nà fún láti ra ẹrú padà kọ́ sọ́dọ̀ ọmọ gbogbo nǹkan yìí mùsùlùmí ó máa mójútó kọ́ má bàa sí gbé fúnra wọn kíbla rẹ̀ akọ̀kọ̀ find out bó la ṣe gẹ̀tì sára ibi tá a ti wá ó ti fẹ́ kì í ṣe nítorí ẹ̀ka fún wa ní iṣu nísìn rárá àti kọjá àsìkò yìí. àsìkò oorun kìí ṣe fún wa ní ṣù ní kò rújú kò ọba adẹ́dà ti mú ọ̀gọ̀rọ̀ àwọn àdẹ̀kùn oríṣiríṣi sí i tó fi jẹ́ pé mùsùlùmí sọ pé òun ọ̀ àṣàfi lójú kan náà rárá kì a ìrun yìí ni mo fẹ́ kí ìrun tá a fẹ́ kí níbo ni ààyè àníyàn nínú ẹ̀mí nínú ọkàn tó sínú ọkàn rẹ mo fẹ́ kí zoo bẹ́ẹ̀ ni kó o tó kú ò lé àníyàn ti wà ń bẹ̀ tó fi dé masjid nígbà tí o dé masjid tí màmú tó ti bọ́ sórí ibi tí ó ti kírun fún wa tí wọ́n ti ṣe ẹ̀kọ́ mọ̀ pa ẹ̀mí rẹ pọ̀ sójú kan náà pé ọ̀fẹ́ kírun kìí ṣe ń tà àtẹnu sọ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlọ́mù kọ́ àwọn sàádé wípé ẹ sọ pé nàwọ́ ètò sọ̀láàtà zúrì ètìdá àbìlì ìmáàmì kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ fún Ramadan rárá ọ̀pẹ̀ mi pọ̀ sójú kan tọ́ wọ́n bá dẹ́dà mo fẹ́ ṣe mo fẹ́ mú jọ̀sìn wá n tẹ́ fẹ́ ká ṣe. àwọn májẹ̀mú lélẹ̀ ọ gbọ́dọ̀ ti wà ká tó wọnú òun. Sì ń wá òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá bó ṣe mú kọ́ńpónẹ́ǹtì rẹ̀ wá bẹ́ẹ̀ náà ló mú ìkìlọ̀ wá kí ni kọ́ńpónẹ́ǹtì ó ní asọ́láàtò sàlásàtò asláàt irun o apin sí mẹ́ta dọ́gbandọ́gba fatahoro sólòtò ìmọ́tótó ìdá kan nínú mẹ́ta wàrúkúrò sólòtò lẹ́yìn ìgbà tá a dúró bóò la ṣe dúró òjíṣẹ́ lásìrò àṣìlá máa ń wọbi tí ó forí kàn àní máa wo wòyí wọ̀hún rárá ibi tá a forí kàn là á máa wò torí pé wòyí wọ́n mú nínú òun kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làm tó ń parí. àdáwò yẹn máa ń bẹ̀rù nígbà mi wọ́n dẹ̀ bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làm léèrè wòyí wọ́n nínú òun báwo nìyẹn ṣe jẹ́ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làm ó ní àṣetáni fi ń jí nínú ládàá ìhun èèyàn ni bọ́ǹbá ń ṣe ń wòyí wọ̀hún sí nínú òun ni ládàrún rẹ̀ ó máa dínkù bí ládàrún rẹ̀ bá ṣe ń dínkù níta fẹ́ kó ṣe nígbèsè ayé ẹ̀dá yóò dínkù náà. ló pé tá a bá ti dúró a bí tá a forí kàn. rúkú ọwọ́ méjèèjì á gbélé orúnkún á wà máa wo ibi tí abẹ́ forí kàn ẹsẹ̀ wa gbọ́dọ̀ fèsì kíbla tó bá pàwa nìkan ni a lè dúró relax ṣùgbọ́n tá à ń bá ń tí ń jẹ nìkan lọ ẹ̀gbẹ́ ẹsẹ̀ wa gbọ́dọ̀ kanra wọn ẹ̀yin ẹsẹ̀ wa gbọ́dọ̀ set tí ọba set kò fèsì kíbla tó ó sẹ kó fèsì. wọ́n sojú lòtòlòtò ìlọsí sùjádà gan ó ní ìdá kan nínú mẹ́ta yòókù kọ̀ wá sí mọ́ báwọn ó ní ya ma'ashara al-muslimin ẹ̀yin mùsùlùmí o ọlọ́run ò ní gba ìrun ẹni tí ò dìde tán po nínú rùkú rẹ̀ ó lọ sí rùkú láti rùkú ló ti lọ sí sùjádà kò ní rùkú òpó òrun òun dẹ̀ ní rùkú tókò bá ti yẹ nínú ilé kí ni ó ṣẹlẹ̀ rákà yẹn ò sí ń bẹ̀ mọ́. ló fi túmọ̀ sí pé alìtìmọ̀ iná ìbọ̀sípò pẹ̀lú pẹ̀lẹ́kùtù kí gbogbo nǹkan ó tó kókó sípò rẹ̀ èsì dá kó dúró padà ní bá a ṣe wà ká tó lọ sí ọ̀ràn yẹn ni. òpó ni. ẹni tí ò ṣe ọmọ sólùbù rẹ̀ ẹ̀yìn rẹ̀ ọ̀nà rótán po níbo tí kú dìde kú ò ní urukú kò ní mu. bẹ́ẹ̀ náà ni ẹni tí ò dìde tán ní sùjádà kò ní mu ó forí balẹ̀ ibi mẹ́jọ òjíṣẹ́ lásán àṣìlám ní orí ṣùgbọ́n imú ló fọwọ́ kàn tó túmọ̀ sí pé kíni imú wa gán gbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ kalẹ̀ tá a bá forí dólẹ̀ lásán tí imú ò kalẹ̀ sùjádà ò sí ń bẹ̀ ni àpé sùjádà orí ló sọ wájú orí ṣùgbọ́n imú ló fọwọ́ kàn tó túmọ̀ sí pé kíni méjèèjì gbọ́dọ̀ balẹ̀ ọwọ́ méjèèjì yóò fèsì kíbla àpàtàpọ̀ ìtàpọ̀ méjèèjì ẹsẹ̀ méjèèjì káàna yẹ rọ́ṣù kọ̀dọ̀mẹ́yì ṣe sọ́lá ẹsẹ̀ méjèèjì àpapọ̀ àwọn àtàǹpàkò all point sí kíbla. àbíyá rẹ̀ bí ìgbà tí ọmọ ẹran ó lè gbàbẹ̀ kọjá á fi àárín ikunwa tí òfin ni pé a di ajá àdẹ̀ní dáwọ́ délẹ̀ á rè dẹ̀. a pé ibi tá a fẹ́ ṣe sùjádà sí òun là ń wò látàkì láti. kọ́wọ́ wá síbi èjìká ètò bá ìdìde kúrò ní rúkú ní sujud ká padà tán po kẹ́yìn òun náà ọ̀ràn yẹn ni tí ò bá sí yẹn ń bẹ̀ sùjádà ò sí ń bẹ̀ tí sùjádà ò bá sí ń bẹ̀ ńkọ́ lòjíṣẹ́ láàrin tó láti ló gbólóhùn pé láàyè jìzíwù kò pé kò sí lára rẹ̀. kò sí ìrun fún ẹni tí ò padà sípò ìmọ̀ká ṣe báyìí eléyìí ni ìkà á tàbí ká ṣe báyìí ìyẹn ìjókòó àárín nù láti mú eléyìí ni ìrìtìdáàtì ìpadà sípò déédéé bó ṣe ká ṣe. máa mú lọ́kọ̀ kan báyìí ká tó wá demonstrate gbogbo ẹ̀ náà. ìmọ̀ báyìí eléyìí ni ìkẹ́ra tàbí ká ṣe báyìí tirash èké ìta bá ṣe ń bẹ̀ but wọ́n fẹ́ tá a bá ṣe eléyìí kí n náà yìí ẹ̀yin ẹ̀yin gbọ́dọ̀ gbọ́dọ̀ straight báyìí a gbọ́dọ̀ lọ sùjádà kádìdé kò ní sùjádà ká wá ṣe báyìí kàkà góńgó bí ajá rárá mùsùlùmí ẹ̀ ṣe báwọn ìtì dáàbò gbọ́dọ̀ wà ìyẹn gbọ́dọ̀ nǹkan padà sípò bó ṣe wà ló fi jẹ́ pé alàlà àkàlù zikiri wà ń bẹ̀ Allahumma gfirli warhamni wa'dini wa'afini warzuqni wajburni alalakal ẹyọ kan ṣoṣo bẹ́ẹ̀ náà ni tìrùkù náà subhana bi al at least mẹ́ta sí sujada subhana bi al at least mẹ́ta. ewuwo wo na ewu wo ló wá wà níbi wípé ká má ṣe bẹ́ẹ̀ <laughs> òjíṣẹ́ lásìlá àràsílám ni inna rajula la yusalli fifteen sanata ẹ̀yàn yóò kírun sixty good years. ẹyọ kan soso nínú òun rẹ̀ sì wẹ̀ ọlọ́run ọ̀gbà subhanallah. ó ní làálẹ̀hù láàyè tí mo rò ẹ̀ ó ní bóyá ńgbà tí ń lọ tí kírun yẹn rùkú rẹ̀ kò ṣe dáadáa kò ṣe bó ṣe yẹ kó ṣe ó dìde kó o ní rúkú kò ṣe bó yẹ kó ṣe ọlọ́run ò ní gbà. ó ní wàlá annahu yutimmu ruku'ahu wala yutimmu sujuda la yutimmu sujuda tàbí ó ṣe kí ó ṣe rúkú dáadáa ṣùgbọ́n sùjádà rẹ̀ kò lọ dáadáa kókó kó ni. ló fi fa ẹrú ọlọ́run ọba tó wá kírun lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ láwọn àlùmọ́sí pẹ̀lú àwọn sàbẹ̀ kò bá ọba kírun bó ṣe kírun ọ̀gọ̀rọ̀ masajidi wa Aláàfẹ́. Aláàfẹ́. Tó o bá bá wọn bẹ́ẹ̀, wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ. Ẹni tó wá mọ́ṣáláṣí wá kí n, ó lè rún gbàdàdà, ṣùgbọ́n kò mọ̀ sí. Tó bá jẹ́ pé ní tẹ ẹjọ́ sàwà, olùfọwọ́kọ lọ́rùn, sọ̀rọ̀ àwọn àfa báyìí báyìí báyìí ṣàlàyé kù ọlọ́run mọ́jà ṣàṣedànù ọlọ́run gbàṣẹ wa o ìrun pàtàkì o bó ṣe pàtàkì a mú wa bó ṣe ká mú wa o bá a bá mú wa bó ṣe ká mú wa lọ́lọ́run ó fi gbà o tọ́lọ́run ọ̀bá gba àṣedànù nu o ọlọ́run mọ́jà ṣàṣedànù báyìí ni wọ́n fẹ́ ká ṣe téèkì táìmù láti demonstrate ẹ̀ fún ìwọ rẹ̀ ni lórí rẹ̀ o ṣàlàyé fún un. Ọ máa bẹ lọ́n fún kọ́ má gbọ́ sódì torí eléyìí gbọ́dọ̀ yanjú nú ọ̀rọ̀ ẹ̀dá kó tó rọ́nà ẹ̀ lọ kí ló yíṣẹ́ lọ́sàn àti làwọn man adáhà bí hákìá aláàfà ó mú bó ṣe yẹ kó mú wa bó ṣe yẹ kó mú òòró mú ó lọ sùjádà bó ṣe yẹ kó lọ ó dẹ̀ dìde kúrò lórí sùjádà bó ṣe yẹ kó lọ. òjíṣẹ́ lásán àṣàlám ní kóbi lẹ́tìmín wò ọlọ́run ọgbà àrùn rẹ̀ wà kóbi lẹ́mín wò sá irú amẹ́lí gbogbo sáyòókù rere tó ṣe ìgbàyìn lọ́lọ́run ọ̀sẹ̀ tó wá gbà á. tí ọba ṣiṣẹ́ yòókù gan dáa ọba adẹ́dẹ́ ọba tún sí ló fi jẹ́ pé àwọn méjì jáde láyé ọ̀kan ṣe mùsùlùmí ní kíìmù èkejì kíìmù wọ́n wá ń ròyìn etí èkíìmù wá èèyàn dáadáa ni èèyàn dáadáa ni òjíṣẹ́ náà sálàmù ọ̀tá sí wọn èyí kírun kírun òjíṣẹ́ náà sálàmù sọ pé lágbájá ń kọ́ wọ́n ní ń gbìyànjú òjíṣẹ́ náà sálàmù níbo la fẹ́ fi hùn rẹ̀ sí níbo ni ẹ fẹ́ fi irun rẹ̀ sí mistake ní àwọn èèyàn mọ̀ torí pé ń kírun ó lè máa kọjá àlà yóò jẹ gbogbo àwọn àyà ìkọjá àlà rẹ̀ yẹn bí ó jẹ láyé yóò jẹ nu sàárè tí ó jẹ nu sàárè yóò jẹ lọ́rùn ṣèbọkàn la sọ yìí pé ogún ọmọ tú lára yìí ní òdiwọ̀n ẹ̀ṣẹ̀ olúkálukú yìí at worst ó lè fara wí náná kọ́lọ́ ọmọ jẹ̀ká wọ náà tó àlùjánnà náà ṣùgbọ́n yóò wà lè jẹun náà àkírà torí pé kíni irun ò ní gbé láéláé irun ò ní gbé láéláé ṣùgbọ́n ẹni tí ò kírun wàláhì kò ní rálì jẹun náà wọ̀ kèfèrí tí ò kírun wàláhì kò ní rálì jẹun náà wọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ò bìkítà lórí irun wàláhì àlìjẹ́nà rẹ̀ ní ti ń pàǹtẹ̀tẹ̀. kò bìkítà níbi pé ilé ìgbẹ̀yìn tí ó wọ̀ pé ibi tó bá wọ ọlọ́run ọba kó fòun sí <laughs> èyí tó kéré jù nínú ìyá ọmọ iná lẹni tí wọ́n ń dá iná sí lẹ́sẹ̀ tọpọlọ rẹ̀ wọ́n ó bí omi gbóná òṣìṣẹ́ lára sánà ló mú yẹn wá láti fi jẹ́ ká gbọ́ yé kónúkálukú lè di ire kó tó lọ irun mùsùlùmí gbọ́dọ̀ yanjú rẹ̀ kí làá yanjú rẹ̀ gbogbo májẹ̀mú rẹ̀ àmójútó àwọn òpó rẹ̀ á mójútó bá a ṣe sọ̀rọ̀ ti májẹ̀mú nísìn àwọn òpó yìí náà á yanjú rẹ̀ lọ́kọ̀ọ̀kan inṣọ́ọ́lá ní next halkọ kí ni ìwọ̀ tá a gbọ́dọ̀ fún wọn. ibi tí ọba adẹ́dà tó fi kọ́ wa dé ó fẹ́ mọ́ síbi kan tí ò ní àbíkárì kan tàbí kejì tó yẹ pé tó ń bá ń wo ìtumọ̀ rẹ̀ gan inú rẹ̀ gan ọmọ dádùn kì í tún ṣe yìí nìkan yóò fi fún ọ ní pàtàkì pé ìfarabalẹ̀ nínú òun tí ó fi jẹ́ pé ọ̀kan ní ìdálẹ̀ wọ́nàwọ́nà. sọ́ọ̀d nǹkan pàtàkì tí máa jẹ́ kí máa ní mùsùlùmí ó rinlẹ̀ sí dáadáa bí irun kò sí. yóò yẹ kí máa ní rinlẹ̀ sí débi kó jíṣẹ́ náà fúlà àlàsílà ń sọ yí pé tí ọ̀ràn yẹn ọ̀bá kájú òṣùwọ̀n wọ́n wo àwọn náfìlà rẹ̀ ẹjẹ́ àwọn onú náfìlà rẹ̀ tó náfìlà rẹ̀ yanjú ẹjẹ́ á sì dí ọ̀ràn yẹn bàtà àbáwá ṣe yanjú bó ṣe yẹ ká ṣe ó lọ lọ́run bá ṣe fẹ́ gbà. so tí màmú bá rọra ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ kan lójú torí tiwa náà ọ̀rọ̀ opportunity láti ṣàdúà àsìkáàrù rẹ nínú rùkú tó o bá dìde ọ̀rọ̀ ayé láti ṣàsìkáàrù rẹ tó bá wà ń sùn jẹ́dá ọ̀rọ̀ ayé láti ṣàdúà tó pọ̀. ọpẹ tẹpo bóyá lo seven minutes kò síbi twenty sábà bí ibà jàpùlà sí ìsìbí ni wọ́n lò bí eh, five minutes nínú twenty four hours ká pé five minutes lọ́nà márùn-ún twenty five nínú twenty four hours. mùsùlùmí gbọ́dọ̀ mójútó lé inshallah alkiri àwọn àdúrà tá a ṣe lóríkè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní ṣókíṣókí ètò rọrùn ń bẹ àrùn wa létí rẹ̀ káfí mú yẹn náà mọ kí ìrùn wa ó lè fi níkìmí torí ìníkìmí rẹ̀ ni ó jẹ́ ó ṣiṣẹ́ tí ọba adẹ́dà fẹ́ kó ṣe lára wa láyé ń àti ní gbangba ọjọ́ gbẹ̀ndàlì kíámù adẹ́dà mọ́dà ń wà lọ́wọ́ aláyàwó kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó jẹ́ abá níbi tó lérè ká jèrè rẹ̀ láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá rabbana àtina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد àwọn ìyá wa ní nígbà tá à ń sọ̀rọ̀ táìmì ní ahad tó kọjá wọ́n ní àgbọ́tẹnu àwọn wọ́n ní àwọn tọ́jú wa àwọn ọ̀dẹ̀ tọ́jú ọmọ so but àwo kọ̀ǹsídà tàwọn akàgé pẹ́wọ́n nígbà tó yẹ pé àwọn ò tiẹ̀ mátà kò rí bẹ́ẹ̀ torí rẹ̀ nígbà tá a délé nìí ara fàyílẹ̀ fún wọn díẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ ẹjẹ́ agbọ́tẹnu wọn ìgbà wo lọ́rùn wọn lọ́rùn sí tí ọba ní pọ́síbù á ṣàlàyé káwọn náà adjust now ṣe eight o'clock mú fún yín na seven thirty seven thirty ńkọ́ ẹjẹ́ agbọ́tẹnu wọn kí wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì látòkè. jazakumullahu khairan. wà á nana jazakumullahu ìṣòro jẹlá. sọ ẹkọ mẹ́sẹ̀gì yín. ẹ dáa nǹkan ẹkọ mẹ́sẹ̀gì. àmọ́ ẹ má jẹ́ ojú seven thirty lọ. sara èyí. toro ń da báyìí nísìn a lọ ṣe nǹkan míì ẹni tí ó lọ lé kéwú yóò rọrùn fún. ẹni tó lọ gbá àwọn ọmọ lé kéwú. ẹni tó lọ gbá àwọn ọmọ lé kéwú yóò rọrùn fún. bẹ́ẹ̀ ìtìjílá aago mẹ́rin ẹsẹ̀ ń jẹ tá a jẹ ọlọ́run san ilé san rẹ o jẹ̀dá fún lọ kẹrẹ̀dà ẹni tí ó bá ní béèrè ká nọwọ́ one two three four five six seven eight nine ten eleven. so màá fẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn yẹn torí pé wọ́n ti dé wọ́n ti dé ti pẹ́. ṣé kí wọ́n ti dé ní kẹ́nìkan wọ́n fi irun funfun wọ́n fi ń hara sí wa bí. so wọ́n ní ká gbé number one and two ká gbé wá sẹ́yìn eh. so ẹ dákun ẹ àfi tọ̀tọ̀ gbé yín kẹ́ ẹ máa bọ̀ níyì. Eh. kó má di pé kíní yóò máa bẹ̀rẹ̀ kíní rí àpò. náà. sọ́wọ́n aleykum wa rahmatulah. wa aleykum asalaam wa rahmatulah barakatu. kẹmẹ aleykum wa baba. ẹ jókòó yìí. <laughs> Ah, ok àwọn nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé ẹ̀ fún wa. náà. níbi tẹkibíratìlì ìrààmù wa. náà. tí mi bá fẹ́ gbẹ̀rù dúró. náà. a ní Allahu baba. <laughs> mọ́mọ́ alamí wẹ́rẹ́ alamí aláwọ̀ nà nínú gbogbo àwọn tẹkíwúrà tẹlifí ramu ewu ni ká tẹ̀lé ń bẹ̀rẹ̀ bá. òjíṣẹ́ náà sàásìlà máa ń gbé ọwọ́ sí déédéé èjìká tó bá lọ sókè jù kéé ju bí ẹgbẹ̀ẹ́gbẹ́ tí lọ but kì í kò túmọ̀ sí pé káwá fàtàǹpà kò tẹ etí kọ̀ọ̀kan rárá ìmọ̀ ní dèédé èjìká báyìí tàbí kó lọ sókè bẹ aláàfọ bẹ Allahu Akbar yẹn ó lè wá síwájú ká tó gbé ọwọ́ ó lè wá ní the same time a dẹ̀ lè gbé ọwọ́ ná ká tó ṣe gbogbo ẹ̀ ní eh, òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá nǹkan súnà wà fún gbogbo ẹ̀ ṣáàlù. Eh, naam salaam aleykum salaam. wa aleykum salaam salaam. mo fẹ́ bírèkì ní ojú wo ni islam fi wò àwọn ní ní ẹnjú mẹ́ta yìí àwọn wo tẹlifíṣàn wọn ní àwọn mùsùlùmí tó ń tọ́jú àwọn tó ní àrùn ọpọlọ tó ń ti gbé ojú òní Islam fi wo wọn báyìí. gbogbo ilé ló yẹ kó mójútó nǹkan rẹ̀ wọ́n wá lè sí kì àwọn assistance níta bọ̀tí ńgbà tí lè rí bọ́gbọ̀ ọ̀rọ̀ léṣe ẹ kó rí làwọn wọ̀nyẹn tí NGOs wọ́n fi ń take responsibility yẹn kọba adẹ́dà kọba san wọn lẹ́sàn tí a kàn gbà wọ́n níyànjú kí wọ́n wá ìmọ̀ bó ni wọ́n ṣe ṣe tí wọn ò fi ní ṣàṣe dànù láti fi mójútó bọ̀ tí iṣẹ́ bíi ẹni tí nǹkan dáadáa ni wọ́n ti. number one. sàmúlẹ̀kùn tula. wa aleykum salaam tula. Um, ìbéèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn kan ní bàbá ẹ̀ ṣaláìsì èèyàn kan ní bàbá ẹ̀ ṣaláìsì. so bàbá yẹn so ó dẹ̀ ní àwọn nǹkan tí yóò sílẹ̀ lógún so gbàtọ́ dẹ̀ pín ogún wọn pín bí ṣẹ́dá ní kí wọ́n pín so bàbá yẹn wá sọ fún àwọn ọmọ yẹn pé ohun tó ń filẹ̀ fún wọn yìí wọn ò gbọ́dọ̀ ta bàbá tó ń fi rìnlẹ̀ yìí pé ẹni tó bá ta ó ṣáà ṣe é pè kalẹ̀ pé tó bá ta nǹkan báyìí wọn ò fẹ́ kọ́ ta tó wá wà nù àwọn ọmọ sọ pé inú ìdátọ́ fún òun táwọn méjì ni wọn obìnrin ni wọn sọ pé òun fẹ́ ta tòun pẹ̀lú nǹkan tí bàbá ti sọ kalẹ̀ nínú ẹni tó lágbọ́ ẹ nínú kejì sọ pé rárá o òun tí bàbá sọ lásọ ẹ là tẹ̀lé bọ ẹ̀gbọ́n tó òbí wọn sọ pé rárá o òun fẹ́ ta tòun níran yìí tóun jogún so báwo ni kí wọ́n yẹ ṣàárín ẹ̀sán. tí wọ́n bá ti pín ó ti di tàwọn tí wọ́n pín fún tí tí wọ́n bá fẹ́ fi ṣe kí wọ́n ṣe é pẹ̀lú payà ọlọ́run. tòun tí wọ́n ń sáré ni pé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ṣé ọmọ àdánù nàbí. tí ò bá ti tẹ̀lé lànà ṣẹ̀rẹ́ àdánù nàbí. jazakumullahu khairan. wọ́n ti jazakumullahu khairan a rí ọ̀kan nínú àwọn bàbá wa wọ́n ti ń súnmọ́ eighty nísìn wọ́n wá pe àwọn ọmọ jọ wọ́n ní ogún táwọn bá sílẹ̀ kí wọ́n kọ́ mọ́ṣáláṣí kí wọ́n kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí náà mo ní àsọjẹ ẹni àrè sheik kí ló gbà lérò mo ní tẹ́ ẹ bá fẹ́ kọ́ yín ẹ tètè kọ́ lójú ayé yín nísìn tọ́ba jẹ́ pé mọ́ṣáláṣí tẹ̀ wá fẹ́ kọ́ yóò àfẹ́kì tẹ́ sílẹ̀ débi wípé yóò wá kó bá ogún wọn ọlọ́run ti rà níyàn yẹn ọlọ́run ó fún yín ládàá ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lọ tán o nítọ́ba kan olúkálukú nítọ́ba wù ní òbí ṣe wọ́n ní àrẹ wọ́n ní à bẹ́ẹ̀ yìí bá ní evidence tó yàtọ̀ sí ti mo sọ yẹn ẹ mú jáde nàbà lọ <laughs> nàbà lọ rìn sí wọn ní islam lágbára mú níbẹ̀ ni ọba tó fún yín kó tó fún yín gan ó ti sọ bí a ṣe pín in ó dẹ̀ ní ẹni tó bá kọjá àlà òun níbọ̀ wá bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn fáwọn obìnrin lógún ọba adẹ́dàá lọ́dà sí. فللذكر مثل حزن الأنثيين obìnrin ọkùnrin ọgbà dọ́bù tóbìnrin ajẹ́pẹ́ tóbìnrin láti ẹ̀kọ́kọ́ mọ̀nà ká tó sọ pé rẹ̀ àkọ́kọ́ mọ tóbìnrin náà ká tó sọ rẹ̀ fọkùnrin but mọ tiwọn so tó tiwọn so torí pé kí ni responsibility ti ń bẹ fún ọkùnrin ó pọ̀ ló fi jẹ́ pé tí ò bá wá fẹ́ wà responsible ṣẹ̀ríà ó dà sí ó gbọ́dọ̀ ṣe báyìí ó gbọ́dọ̀ fún lágbájá ní ti ó gbọ́dọ̀ tọ́jú ọmọ báyìí ó gbọ́dọ̀ ṣe báyìí ó gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ nà sọ kó tó di pé fún wa gan ó ti pín nǹkan rẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé e. kódà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá àlàyé kọ̀ọ̀kan ló ṣe bọ́ba adẹ́dàá ṣe pín nǹkan rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe fi sí. ọlọ́run tó jẹ́ ká rí yín ọmọ ẹ̀yà wọ́n sáfì dị kan wọ́n fi bóyá kí n pẹ́ àìlágbọ́yé náà àti pé inú táyà máa kọ pé àìmọ̀ ara ẹni wọ́n fi da mọ́sálásí ojú ẹ̀ náà wọ́n fi máa bàbá yẹn fi ń wò wọn. àwọn tí wọn lágbọ̀ọ́yé da mọ́sáàsì rú bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà abẹ wọn á ń fi ojú mọ̀dàrú yẹn wọn á ń fi wo gbogbo àwọn tí wọn láwọn lágbọ̀ọ́yé subhanallah látara tashahud máa bàbá yẹn ń ṣe àtàyàtúlá àtàkìyàtúlá àtọ́yọ ó sá sọ fún wa pé wọn ò nírun torí kí ni ó ní wọn ò nírun pé pé tẹ̀síáwùdù yẹn ò mú. ẹ ó ní kò mú. tẹ̀síáwùdù tí sẹ́yìn náà ọmọ òrùn máa ń ṣe nù wọn ló máa ń kọ́ àwọn èèyàn. ó ní wọn. tẹ̀síáwùdù sẹ́yìn náà ọmọ òrùn gangan èyí tó múnu èyí tí ọmọ òrùn múnu yẹn nínú àwọn tẹ̀síáwùdù ojú ọ̀nà tẹ̀síáwùdù pọ̀ àtàhíyàtú zákíyàtú tọ́yìbàtú sọ́làwàtú lillah assalamu ala nabiyyi wa ala ibadillahi salihin. اللهم صل على أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته اللهم إني أعوذ بك من عذاب النار وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسجد الدجال اللهم إني أعوذ بك من المعثل والمغرل يباني gbogbo ń tó bá wà wà á èyí eh, tí sẹ́yìn náà ọmọrù mú gangan ó ní atahiyatu lillah azakiyatu lillah atahibatu salawatu lillah salamu ala nabi èyí tó múnu ló fi jẹ́ pé òun ló kọ́mọ̀n jù ní gbogbo agbègbè tí màlìkíyà wà torí tí ọmọrù ṣe yẹn ni wọ́n mú. òun wá sọ fún wa pé ẹ̀rí tó wà lórí yẹn. fẹ́ẹ̀rì yẹn ò ní wéètì rárá pákí ní gbogbo irun wọn tí wọn ń kí. tó kọjá ń bẹ̀ lọ́dọ̀ bàbá yẹn. gbé parí. <laughs> bàbá yẹn ní e, èwo lẹ́yìn náà tó fẹ́ sọ ń o torí pé eléyìí èyí wọná èyí wọná pé tí mo wọná èmi ni kìntìrì ó àwọn ní kó bá wọn ní ìdáhùn pé àwọn ti gbà pé àwọn ń sìn iná làwọn kèfèrí tí ẹ gbọ́dọ̀ kó tó gbọ́dọ̀ jẹ́ ná. so àbáwá báwọn bàbá yẹn sọ̀rọ̀ pé èyí tó bá wù wọn ni wọ́n lè mú nínú tashahud. bẹ́ẹ̀ pé èyí tí wọ́n ń ṣe pé kò ní ẹ̀rí yẹn n ò lè fi gbogbo ẹnu sọ tó náà kọlù olùdájọ́ ẹ̀sìn. bẹ́ẹ̀

àwọn kiri ó mọ pọ̀ nbẹ àtàwọn jù ṣé bá a ṣe pa àwọn bọ́gí bọ̀pẹ̀ láṣẹ pé àwọn yẹn rárá kí ni tó ṣẹlẹ̀ sáwọn ọ̀rọ̀ dàrú mọ́ wọn lójú ọ̀rọ̀ nípa kíni lórí kí ló náà sọ ó ní ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah jẹ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí. ó ní ìgbàgbọ́ wípé kò sí ń tá a sìn àfọba adẹ́dà àti pé mi máa ń mọ̀ ọ́ sallallahu alaihi wasallam ìránṣẹ́ rẹ̀ ní mí. ó ní fẹ̀yìn un àjàbùkà tí wọ́n bá wá jẹ́ pé rẹ lórí èèyàn fàmúrùhùn bí sọ̀lá ìgbàyìn náà wá sọ ẹ̀sọ̀ ọ̀rọ̀ fún wọn torí tí wọn ò bá gbọ́ léyìí ó ọ̀rọ̀ fẹ́ dúró sí. ó ní tí a bá tún wá jẹ́ pé rẹ lórí èèyàn banyere yẹn ni ẹsọ tó zaka fún wọn o wọn fẹjú mọ́ nǹkan o ó ń gbé kalẹ̀ lẹ́sẹlẹ́sẹ báwọn làákàyè ni ló fi sọ ó ní <laughs> sọ fún ọ yìí pé ojú ọ̀nà tèmi ojú ọ̀nà tèmi mò ń pèpè lọ sọ́dọ̀ ọba adẹ́dà kìí sì fẹ́nu mi mò ń pèpè lọ. èèyàn gbọ́dọ̀ ṣe ikhlas èèyàn gbọ́dọ̀ mọ kọjá àlà èèyàn gbọ́dọ̀ mọ ìsọkóhùn mọ èèyàn ọ̀jọ̀ ṣọ́jọ̀ ṣọ̀lọ̀ ọ́n pẹ̀lú làákàyè bó ṣe bá mùsùlùmí sọ̀rọ̀ ó yàtọ̀ sí bó ṣe bá kèfèrí sọ̀rọ̀ bó ṣe bá gbàlagbà sọ̀rọ̀ ó yàtọ̀ sí bó ṣe bọ́mọdé sọ̀rọ̀ bó ṣe bá ẹgbẹ́ rẹ sọ̀rọ̀ ẹni tí ó kéré sí ọ tàbí ẹni tó jù ọ lọ ó ní ìdìbò ṣe bá sọ kọ́ wa wò yí pé àní kásá ti sòdodo ká túlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní odò ó ti tẹ àyà kan rìnnú ọlọ́run ọba ní odò ila sabili rabbika bil hikma wal ma'izati al hasana ó tó báwọn ó di ń di kò sí ẹni tó burú tó jẹ́ èèyàn pàwò nínú ẹ̀dá èèyàn bíi fìràwò ìgbà tó náà ànábi ọlọ́run ọba sí kí lọ́ba adẹ́dà kọ́kọ́ kì í lọ ó ní wàkúùdà lẹ́hùn káwọlẹ̀ lè yí nà ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ni ẹ bá wọn sọ̀rọ̀ má wà á má sọ pé wọn wà kó fún wọn o torí látara bẹ́ẹ̀ yóò ṣe làákàyè ìpayà ọlọ́run lè dé bá bó ṣe jẹ́ wípé ká mọ òdodo pàtàkì bá a ṣe pẹ̀sẹ̀ǹtì ẹ̀ gan pàtàkì bá a ṣe lò ó pàtàkì ọba adẹ́dà kọ́kọ́ wa máa ṣe. jazakumullahu khairan. wọ́n ti jazakumullahu khairan. oníbèrè béèrè pé ní ibi tí àwọn ń gbé rúmà nípa lọ ó rúmà nípa lọ náà làwọn ń gbé náà so ẹni tó jẹ́ sísà wọn ló ẹ tó jẹ́ christian ó dẹ̀ ń gbé pẹ̀lú àwọn so gbogbo ọ̀nà làwọn ṣe kó gba islam kó gba islam but yóò máa gbé pẹ̀lú àwọn yóò máa listen sórin ó dẹ̀ ń lọ church ó ń padà sílé so ṣé kó dúró pẹ̀lú àwọn náà ni àbí kí ni káwọn ó ṣe sí. bàbá kí wọ́n fà lára ẹ̀ hàn olúkálukú láàlá ah, gbàtí ọba mọ̀ pé àwọn mùsùlùmí ni wọ́n gbà ọ́ sílé tó ọ wá délé tó ń wá ń kọrin tó ń fi ń disọ́ọ̀bù wọn ìkọjá àlà ni mọ̀lẹ́bí wọn ni wọ́n lè gbà sílé láti fi jẹ́ pé kádẹ́ máa bẹ lọ́n fún wá sí pé kó fi tiẹ̀ ní wọn lára. jazakumullahu oníbèrè tún béèrè pé ọkọ òun ní kóun máa lò nìkọ torí kóun lọ sílé kéwú imani òun ò dẹ̀ tí gbé so kí ni kóun ó ṣe. ó ń lọ ilé kéwú ilé kéwú tí wọ́n ń lọ sọ́kùnrin ní kọ́ wọn. ó dàbí pé bẹ́ẹ̀. táwọn ọkùnrin àti obìnrin wà ń bẹ̀. wọn specify dé. tó bá yẹ kọkùnrin ní kọ́ wọn táwọn èèyàn dẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ mix wọ́n máa lò ó imani ó dé ba lẹ́tà inshallah jazakumullah khair. number three. kò gbọ́dọ̀ pa kéwùtì ah, fìtínà tí ó dẹ̀ kù níbi tí ń lọ tó bá rí báyẹn ó lè burú ju dáadáa tí ó rí níbi ilé kéwùtì ń lọ lọ àṣàrò oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n sọ pé àwọn lọ lè kéwù bí ó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹni tí ń kọ́ wọn ó lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n jọ ń lọ kìí ṣe ń tọ́pa amọ́fẹ́nì kankan nínú wa so kò dẹ̀ ní agbára àti kọ́ kò dẹ̀ fẹ́ fílẹ̀ nu lé wípé kó má ní mà so májẹ̀mú lọ́wọ́ á là kalẹ̀ yìí wípé kákòóbá ó má bàa bá ìyàwó òun ọ̀ràn yẹn ni fọkọ̀ọ́kọ́ ṣe gbogbo ìpèsè tí ọkọ ìyàwó rẹ̀ òfin ní dìdàkudà bó ṣe jẹ́ pé ìyàwó náà gbọ́dọ̀ ṣe gbìyànjú kọ́kọ́rọ́ wọn kọ́ mọ̀ ìyá pa ò kọ́ba ẹlẹ́dàá kú tún gbogbo wa ṣe. na welcome salam to. ọ mo fẹ́ confam. pèsè ìjọ friday na a ti gbọ́ pé lára àwọn àsìkò tí ọlọ́run máa ń gbàdúrà pé tí ó bá ti di pé mọ́gìrì tún súnmọ́ ní látà. no between asri and maghreb. láti gbàtà wa ti kásìrì tán títí títí tí maghreb ó fi tó ló fi jẹ́ pé àwọn salaf bíi tilẹ̀ láti kọ́dù àmọ̀ wípé last ten nights ni àdẹ̀mọ̀ wípé ọ̀kan nínú òru old night yẹn ló sáà máa jẹ́ so àní ti last ten nights yẹn ṣeré ìgbà tó ti ṣe ló sáà sọ́nà ti sọ pé àsìkò yẹn kéré ṣùgbọ́n ká wá sí between asri and maghrib so àwọn sálàfin tí wọ́n máa ń ṣe ni wípé tí wọ́n bá ti kí asri tán níjọ́ jimá wọ́n bẹ̀ sẹ́gbẹ̀ kan ní wọ́n dẹ̀ máa ṣàfikà sí jimá gírígbó òbí tó ṣé kí n já ọ sí ètò ọ̀rọ̀ ọ̀run jù nínú àwọn àzikárì yẹn pọ́ǹbà ti ń ṣàdúrà máa ṣe ìtọ́pọ̀ nínú àsàlátù fòjìṣẹ́ náà sàlátù torí wípé ó ní àsàlátù ṣiṣẹ́ fóun ní òru jimá àti ní ọjọ́ Jímọ̀ ọlọ́lá ju ẹ àsìkò lọ kì wá ṣèyàn nìkan ó ní gbogbo ń bá ń fẹ́ fi sábẹ́ rẹ̀ bọ́ọ̀n bá ń ṣe ń sàṣàlátù sóun pòun sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dàá ó sì bí a bùkátà rẹ̀ sí tested and certified tested and certified na kí ni ìbéèrè rẹ but ìbéèrè gangan ni pé a ti àti gbọ́ wípé tí yóò bá ti di pé àsìkò mọ́gìlì ti ń tó tó yẹ kóun ti fẹ́ máa wọ̀ pé kò yẹ kéèyàn máa mú ìmú wa àti so látara lẹ́kítọ̀ tí a ti wá gbọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bó bá yẹ kó o ṣe ṣàlùwàlá ni o lẹ́tọ̀ọ́ láti múná fúláwà bó bá yẹ pé o ṣe wọ masjid ni tọrọ ọrùn àyàn ní náà èjì téèyàn yẹn téèyàn bá wọ masjid yẹn torí pé kíni à ń fi ń sálámà sọba tó nílé ni kádẹ̀tẹ̀ wọlé nílé agbọ́dọ̀ sálámà sí nílé so raka méjì yẹn à ń fi ń sálámà sọba adẹ́dà ni so a lè yànnà fúlà rákà méjì. so nǹkan tó ṣẹlẹ̀ pé bàtà gbọ́ lẹ́kṣọ̀ tí ẹ sọ pé tí èèyàn bá wà ní sùjádà kéèyàn máa tọrọ àdúrà so àwọn ọmọ yàrá rò pé lásìkò gbà yẹn o ẹ wọ pé èèyàn kan ti bèè question tẹ pé bùkátà yorùbá ti bi akutumanu dáná sílá wa bùkátà so wá di pé àsìkò gbà yẹn tó ti ni pé mọ́gìrì ti súnmọ́ yẹn àwọn èèyàn nọ́fìlà èèyàn nọ́fìlà pé láti lè ṣe àdúrà yẹn ní the best time. òṣìṣẹ́ àbẹ́làmọ̀ sọ yìí pé tí mọ́gìrì bá ń súnmọ́ òun làsìkò yẹn òun tó yìí ṣẹlẹ̀ àbẹ́làmọ̀ sọ ni wípé ó ní ká wá sí between asri and maghrib nínú tá a lè fi wá ọ̀nà ìrìn nọ́fìlà yẹn bọ̀ kì í ṣe nọ́fìlà nìkan àfọlátà náà nẹ́bì ó mú gan àsọláàtì tí ò ní rúkú nù kó tí ò dẹ̀ ní tẹ́kílẹ́sì lera mi <laughs> na àsọláàtì tá a ti ń bẹ ọba adẹ́dà gan lọ́wọ́ ẹ̀ torí kí la sọ wọ ọba adẹ́dà ṣe àsọláàtù fún òjíṣẹ́ lásìlá àlásọ́là òjíṣẹ́ lásìlá àlásọ́là mi sọ pé ẹni tó bá ṣe kan fóun ọlọ́run ó ṣe mẹ́wàá fún dùn yóò pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ fún yóò fún lágbèga mẹ́wàá ìwà ṣe yẹn nìkan àwọn màláìka ọmọ ṣàṣàlátù fún un náà ìgbà kọlọ́n kẹwọ́ náà kọ́ gẹ̀ ọ́ bó o ṣe rántí pé kó o ṣàṣàlátù fún jíṣẹ́ náà àṣàlámù kọlọ́n ọba kọ́ kẹwọ́ náà kọ́ gẹ̀ ọ́ ìwà tún ṣe yẹn nìkan àwọn òbí èèyàn ó tún forí kóore ń tóró jíṣẹ́ náà àṣàlámù màláìka ọ̀ àgbà lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ òun yóò sọ pé lágbájá ọmọ lágbájá wọ́n ń ṣàṣàlátù fún wọn nínú mọ́ṣáláṣí abdulaziz sọmọ àwọn tí wọ́n forí kó ń bẹ̀ wọ́n tún pọ̀ ìyá àwọn òbí wọ́n ti kó ń bẹ̀ torí ó ní lágbájá ọmọ lágbájá ǹjẹ́ bá ti sọ pé ọmọ sẹ́ńdá kọ bàbá ìyá náà ti wà ń bẹ̀ níbi báyìí ibi tó ń ti ń ṣàṣàlátù yẹn gan náà òun náà tún ti ní ṣíà nínú báraka so <laughs> nínú nǹkan ló fi jẹ́ pé gbàtí sáàbẹ kan béèrè lọ́wọ́ òjíṣẹ́ lásán àṣọlá yìí pé màá fi dá kan nínú mẹ́rin nínú azkar mi màá máa fi sàṣọláàtì fún ẹ òjíṣẹ́ lásán nítọ bá ṣàlékún rẹ ìbá bẹta fún ẹ ó ní màá ṣe ní ìdajì ó ní à tọ ọ bá ṣàlékún rẹ ìbá bẹta ó ní màá ṣe ní tìrìkọta ó ní à tọ ọ bá fi kún ìbá bẹta fún tọ gbogbo azkar mi sàlátì mi màá fi ṣe fún ó ní tọ eléyìí ó tó fún ọ ní gbogbo wàhálà ayé àti gbangba ajọ́ ìfẹ́ ìdàlùkíyàmù nà ládàá sọlá àti fojìṣẹ́ náà kìí ṣe kékeré ètò kéré jù ń bẹ̀ ọ ní aláàmà sọ́lí wọ́sẹ̀lí aláàmà bíyì náà Muhammad tàbí aláàmà sọ́lí aláàmà Muhammad wàhálà àlè wọ́sàbí wọ́sẹ̀lí alama salli ala eton gangan ma ń ṣe ni alama salli ala Muhammad, wa ala ali baitihi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 mo kàn wo mo ń lọ mo kàn túwò lẹ́yìn ó tún wá ní ìwọ lòún bá so ẹ̀rú bá mi so bẹ́ẹ̀mi náà ni wọn wá pé ṣé lè mọ̀mọ́ dára jà mí mo ṣàkọ̀wé sí ká ẹ̀wọ̀n ẹni gbogbo àwọn àkáǹtì àkọ́tù gbọ́ mo ṣàbẹ̀ sí ká anything and nígbà tí mo dé bíṣẹ́ kò sí any problem but mo fẹ́ bèè pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí mùsùlùmí téèyàn kọ́kọ́ wà tó kọ̀ orúkọ báyìí báwo ni kéèyàn ṣe àpòṣe. tó o bá ní àlùwàlà múnáfíà araka méjì wà tọ́ pàápàá jùlọ nǹkan kan ti pàtàkì tó ti ṣe láàrọ̀ aláàmọ̀ iná sálùkà khayra hadha al-yawm fatihahu wa nasrahu wa nurahu wa hudahu wa a'udhu bika min sharri hadha al-yawm wa sharri ma ba'dahu àbí bẹ́ẹ̀ kọ́ ni aláàmọ̀ sọ́lẹ̀ ala Muhammadin wa ala alihi wa sọ́lẹ̀ láti tó pọ̀ tọ́ ọba lè yan fúlà fáìn tọ́ ọba lè yan sórí nǹkan kan èédú màwúrú màwúrú bá mùsùlùmí toró nǹkan fúnra rẹ̀ màwúrú màwúrú ni bẹ́ẹ̀ ni màwúrú màwúrú ló ń gan fúnra rẹ̀ torí pé kí ni ẹ ẹ ẹ sọ pé tí yóò lè kọ́ dí ó ní kí n sára lúwa láti mo bá ti rá lúwa láti kí ni next time direct, direct line. Allah akbar mo dé níjẹba mo dé ẹnìkan dẹ̀ dé sí ọ lọ́dọ̀ kókó ló fi fò mọ́sádìọ́ tó di yẹ lòjíṣẹ́ lára sọ́nà mi sọ pé wọn mi ṣe pẹ̀lú dídún ní mọ́ sùjádà ṣe àti wàhálà táyé àti tọ̀run ọba rẹ̀ ló mú kó fẹ́ dà ọba rẹ̀ ló yà wá yà wá láti ẹ̀ náà. asalaamualeykum waaleykum asalaam jazakumullah khairan waaleykum asalaam um question ti mi lórí sẹkibirasi iran yẹn. lórí sẹkibirasi iran. na ṣé ọwọ́ yẹn a máa sátà ní àbá máa fún pọ̀. no àpapọ̀. allah akbar. tàbí allah akbar. so a ní biju a ní biju a dẹ̀ ní jẹ́. bẹ́ẹ̀ ni normal normal ok so bóyá máa lọ sí ti rùkú náà nìyẹn báyìí máa ṣe rùkú náà nìyẹn yẹlẹ kejì pé ti sùjúdù yẹn ṣe ọ̀rọ̀ yan ní itan ó gbọ́dọ̀ papọ̀. bó ṣe máa ń ṣe nìyẹn ọmọ ń pa tán méjèèjì pọ̀ ah. sallallahu alaihi wasallam ó dẹ̀ ní sallu kama ra'aytumuni usalli níta ti fẹ́ ka talkhis sifatu salat náà nìyẹn tá à ń fi ṣe ẹ́ksáàtì torí ó ní bí ìgbà tó ń wò àti pé àwọn afáàní hadith rahimahumallah wà á fọsọlá ọ̀rọ̀ àdá àhẹ́yà mẹ́rin torí wípé ẹgbà wàrò òjíṣẹ́ lásán àṣìlám àwọn ni wọ́n mọ̀ yékéyéké ètò fẹsẹ̀ nílẹ̀ ètò fẹsẹ̀ nílẹ̀ ìkírun wọn àti ìjúwe bá ń ṣe ń kírun wọn wọ́n fọkàn balẹ̀ ju tẹ́nibọ̀dì lọ tó di ẹ báyìí nìsín ẹ̀hẹ́n lè jẹ́ wípé bíi tẹ́lómi mú wa lórí àwọn nǹkan mi hadith yẹn lè má sahih tí ò dẹ̀ ní mà yóò dẹ̀ rúkú sahih masala àyìn náà àwọn afáwà tí wọn sọ pé tá a bá jókòó àárín yẹn ká ṣọwọ́ báyìí ká tó lọ sí hadith yẹn wà ṣáàz hadith yẹn wà ṣáàz hadith ṣáàz rẹ hadith da'if tó di ẹ báyìí nìsín so gbàtà wa dẹ̀ rí kó ti da'if ṣáàz lára so èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù náà nìyí pé yọkàwọ́ síbi orúnkún náà ní bó ṣe máa ń káwọ́ àbí bíi tán kó tó di pé aṣọwọ́ báyìí ìmọ̀ tẹ̀sẹ̀wùdù alákọ̀ọ́kọ́ tọ́ba yẹ pé ìrùn olóko tó ju méjì lọ ni tàbí tẹ̀sẹ̀wùdù méjèèjì tó ti yé báyìí nù tó ọkọ̀ báyìí. now question um, bàbá wa ní ilẹ̀ kan ní Ìbàdàn ní Ìbàdàn Ìbàdàn náà ó dẹ̀ ti pẹ́ tó ti wà ń bẹ̀ báyẹn kó tó di fún wọn jáde láyé. ṣé wọ́n wọ́n yìí wà láyé. wọ́n ti lọ wọ́n ti jáde láyé. ok so ilẹ̀ yẹn àwọn ẹni tí wọ́n bí èmi lé ó ti di kọrin yó. wọ́n ó ti di kọrin yó. náà kó tó di pé àbájáde láyé wọ́n máa ń bára wọn jà ṣe gbogbo ẹ̀ pé kí ni torí ó lọ gbé lọ́dún èèyàn náà ni wọ́n dàbúrò wọn kan ló ti gba ìgbàkúgbà yẹn so òun dẹ̀ wà ń bàdàn èyí tó tẹ̀lé wa náà sáájú jẹ́ ọkùnrin ìyẹn ò gbọ́yé dáadáa òun náà ti kọ́kọ́ tẹ̀lé alhamdulilayi ọlọ́run ṣe àpọ̀lú gbìyànjú ó padà bẹ̀rẹ̀ kò sí ìgbọ́yé dáadáa náà àwọn kéékèèké díẹ̀ díẹ̀ ṣì wà lára ẹ̀ so àwọn méjèèjì àwọn ọ̀jọ́ gbọ́ra wọn yé ilẹ̀ yẹn ṣá wọ́n ṣáà gbé rent torí èmi nígbà tèmi mú fi níwájú pé wọ́n yẹ ká tà oníkàlùkù pin lórí iye tí wọ́n ti ń pè wọn gbà wọ́n torí yóò lùtí láyè tèmi lẹ́kọ̀ọ́ ni lèmi ṣe ń múrò àìdí àyẹ̀wá ìgbọ́kàn so wọ́n yà lọ gbé rẹ́sì fún ṣọ́ọ̀tì fún ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì wà lórí ilẹ̀ yẹn báyìí so tọ́ba tí wàá di nùmẹ́mbà yìí sì ni wọ́n máa ń gba owó lọ́wọ́ wọn èmi tiẹ̀ kọ́ ń bá wọn jà pé kí n kọ́ ká gbé fún lọ́ọ̀yà èmi mọ̀ pé mo ní lọ́ọ̀yà tó jẹ́ mùsùlùmí tí mo lè bá sọ̀rọ̀ pé ká wà nǹkan ẹlòmíì tó yẹ kí wọ́n ṣáà pé àwọn ní pé bí atọ́lé mi ní àwọn ní bùkátà sówó jè mí lọ bákan bákan ọ̀kọ̀ọ̀kan pé káwọn máa fi rẹ́ǹtì ọkàn so tó wá ti wá gbowó yẹn wọn ò kó ṣe ó lẹ́tọ̀ọ́ fèmí kémi gbà nu owó yẹn lóró tó kọ́kọ́ kú. tó o bá gbàánu rẹ o ní dín páwà rẹ páwà wọn kù pàápàá ètò jẹ́ kiri yẹn tó o bá gbà o sì dín ìpín tiẹ̀ kù ń bẹ̀ tí òfin ní jẹ́ pé yóò lè ní agbára sọmọ pé agbára tó. aláwọ̀ ẹ̀gbọ́n obìnrin náà. na aláwọ̀ ẹ̀gbọ́n obìnrin náà. na ìyẹn pé àwọn èèyàn máa gbé òkè first born nípa fún fún ní kínní ẹni tó jẹ́ bí first born ti lọ wọ́n máa ń fún àwọn ọmọ tiẹ̀ náà wọ́n bá ti pè báyẹn so gbogbo ẹ̀ sáà ti ń dojúrú kò yé mi mo yé mi. yamayama dùgbò tí èèyàn bá fi ẹ̀sìn Islam tó yamayama ló máa ń rí ntí ló fi jẹ́ pé ntí bàbá àbá ṣe kí wọ́n tó lọ kí wọ́n sọ àsọ́ọ́lẹ̀ kó dẹ̀ wà rí tì ọmọ tó bá jẹ́ mùsùlùmí nìkan ni ó nípìn nínú rẹ̀ ọ̀nà tí wọ́n dẹ̀ gbà pin kó jẹ́ ọ̀nà ṣẹ̀rẹ́ kí gbogbo èèyàn ó gbọ́ yẹn yé kí wọ́n dẹ̀ sàsọ́ọ̀lẹ̀ yẹn torí pé tí wọ́n bá sàsọ́ọ̀lẹ̀ yẹn tí lọ́ọ̀yà gan bá fẹ́ act ìgbà tí ìbá ṣe fíìdì rẹ̀ ni yóò sọ pé kí wọ́n gbé lọ sí ṣẹ̀rá kanṣu tàbí ṣẹ̀rá kọ̀ kí wọ́n ṣàlàyé lórí ẹ̀ bọ́ọ̀lù ṣe rí nísìnyí báyìí tó jẹ́ pé olúkálukú ìfẹ́nu olúkálukú ni wọ́n ni wọ́n ń lò lórí rẹ̀ tó o bá dáadáa wọn ó fún àwọn àti wọn ò lágbọ̀ọ́yé ní agbára hmm, o lè máa wo wípé o ò ní bùkátà sí rárá o ní bùkátà sí torí pin rẹ wà ń bẹ so bó o bá tiẹ̀ lò ó wà á ní àwọn èèyàn aláìní ó lè jẹ́ nínú mọ̀lẹ́bí gan tí wọ́n jẹ́ mùsùlùmí tí wà á fún tó jẹ́ pé a ní tí a ṣe nínú ọ̀rọ̀ wọn. máa ṣe bẹ́ẹ̀ lọ sórí lẹ́kọ̀ọ́. na na but ètò pàtàkì jù nísìn ẹ concentrate lórí ẹ̀gbọ́n yín yẹn gan tí ò ní Islam ọlọ́run ṣe lè pé padà sínú ẹ̀sìn torí ni ó ti ẹ̀ níṣòro na báyìí ó ó kan lọ́wọ́ báyìí nà wọ́n fún ní ìwé pé kó jáde ńlé ó ní ilẹ̀ èmi náà ló kó bùkátà wá bá tí mo dáa bóyá máa kọ́ba ilé ilẹ̀ tiẹ̀ náà náà ní nítòsí ibẹ̀ yẹn bóyá máa kọ́ba ẹ̀ mo wá fẹ́ wò a wà yìí. tó bá dìde níbi aago mẹ́rin àbọ̀ aago mẹ́rin àbọ̀ torí pásítọ̀ ni o ẹ wọ́n ṣe pé kọ́ ọgbọ́n lárúbáwá lọ títí à pásítọ̀ ni ṣojú ọ̀nà ló wà ta ló wà lójú ọ̀nà nù ṣé bí wọ ni ẹ̀rù rẹ̀ wọ́n á ń bọ̀ wọ́ láti gbé dáwà lọ́ba ẹni tó ní nǹkan lọ́wọ́ ní máa ní gboyà òun ò ní nǹkan kan lọ́wọ́ ìbá àpájù báyìí lọ ọ́n ń parọ́ ni. so wọ́n ló pè sásìkò sákìyèsí òkè mẹ́sàn-án a ní prógrámù kan kọ́ọ̀sì ni mo lọ ṣe lórí prógrámù kan ibi táyà kó wọn dé tó ti bó ṣe rí ni ó ní òun fẹ́ kí n gba Jésù sí gbèsè ayé mi bẹ́ẹ̀ ni ibi tó ti dára nìyẹn mo ní èmi ti gbà á ìwọ ló gbà á ó ní kí ni mo mí mo ní ok mo ní ṣe báìbù yìí mo ní ṣe ànábì ìta lọ́wọ́ sí ó ní holy bible mo ní kí ló holy inú rẹ̀ mo ní lọ́wọ́ introduction rẹ̀ náà ṣé ìgbà tó wà láyé ni wọ́n kọ́ ni so many years lẹ́yìn ìgbà tó lọ tán ni wọ́n sẹ̀ ń kó jọ mo ní kò rí bíi ti Quran bó ṣe ń sọ ni wọ́n ń kọ́ lẹ̀ kì í wá ṣe yẹn nìkan ọ̀rọ̀ ọba adẹ́dá wà lọ́tọ̀ àlàyé òjíṣẹ́ náà sàásùn náà wà lọ́tọ̀ ìtàn wà lọ́tọ̀ gbogbo ẹ̀ ò dẹ̀ rú pọ̀ mọ́ra wọn ó ní ó ti o mo ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀dá kan mọ́ òun fẹ́ ka Kùránì mo ní à kò sí wàhálà màá fún ọ ní ìwé kan náà kó tó di kó ka Kùránì wọ́n fún ọ ní ti ìwé kan Jesus Christ a prophet of Islam ó kà ó kà ó kà ó kà mi ìdálóhùn gbàtó mo tún fún un níwèé mi. Bible, Quran, and science. Only scriptures examined in the light of modern sciences. Mo ní sọ Amẹ́ríkà lo Bible láti fi judge bóyá ànábì Isa wà bí òsì. Isa conclude ní wípé kò sẹ́ni jíjà ànábì Isa. Mo ní ibi tá a ti mọ̀ wípé ànábì Isa wà àfi tá a bá ka Quran. Ó ní mo ní bẹ́ẹ̀ ni wọ́n náà kà á kọ́ kọ̀ǹpútà méjèèjì síra wọn. Gbàtó ya ó sọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní òkè. Okay òun á lọ jíròrò pẹ̀lú àwọn ìjọ o wọ́n bá bá mi níjọ́ kẹta ó ní wọ́n ní dangerous person ni mí kí káwọn ọmọ tiẹ̀ súnmọ́ mi pàápàá mo ní sọ ọmọ tó ń sọ yìí ó ní ẹ kí ni mo kí ni mo kí lòun sọ mo ní nítorí ògbé dání ọ̀dà ẹ lójú ó ṣe wọn pé yẹ́jẹ̀ mi ni mo jókòó ìwọ ló ń wá bá mi pé kí n gba Jésù sí gbèsè ayé mi èmi ń dèfi yọ wípé èmi ti gbà á mo gbà á correctly bó ṣe kí n gbà á ìwé ẹ̀yin lè ní Jésù ní gbèsè ayé yín mo ní mo fẹ́ mo fẹ́ kó búra lérí nǹkankan ó ní lórí kíni ṣé òye lọ lé olóògùn orí aláwo torí kí wọn lè bá àgbọràn sí wọn lẹ́nu mo lè ní onídìí ó ní ẹ dangerous lọ́tọ̀ this is the truth irọ́ irọ́ ni gbogbo ẹ̀ ìwọ tó olódodo lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ lọ́wọ́ máa harass wọn harassment ok mo ní uncle, látara ìfẹ́kùfẹ́ ọlọ́pàá ni wọ́n wọ́n lọ fẹ́ kiri yó àwọn kò serious pẹ̀lẹ́sìn ẹ̀yẹn yorùbá fàìdí wa ó ó kó gbogbo ọmọbìnrin kó gbogbo àwọn ọmọ lọ sí ṣọ́ọ̀tì àwọn ọmọ yẹn wọ́n á nídìí bùkátà sí pé kí wọ́n fíksì wọn fún IT nǹkan kan báyìí ó dẹ̀ ṣẹ̀fẹ̀ ṣiṣẹ́ ní NNPC ó wà lọ bá ẹ̀gbọ́n wa pátápátá wá ẹ̀sìn ó ní ká mójútó ọ̀rọ̀ mọ̀lẹ́bí o ìwọ náà ló dẹ̀ máa ń sọ á dẹ̀ mọ àtó kọ́ sí gbogbo àwọn mọ̀lẹ́bí tiẹ̀ tó kàn ẹ́ nísìnyí nù ẹ̀ ọ́ wà tó ṣètò ní kò sí wàhálà ó dẹ̀ wà pẹ̀lú wa amúbáàbò rẹ̀ á dùn náà. ọmọ kékeré nínú àwọn ọmọ kò tí ì jọ ọmọ bíi five or six years lọ́ngbà yẹn ló lọ bá wípé àǹtí mo ní pé tá à ń bá ń kírun ẹ̀yin bá wa kírun ṣé kọ́ni yóò ní ni ẹ̀yin lẹ́ mọ́ sọ pé mẹ́ta ni ọlọ́run ọba òkúrọ́ ní o one is one two is two and three is three ẹyọ kan ṣoṣo lọ́lọ́run ló bá ní ó pe èdè kan ó ní ọ̀ka bí mọ́lẹ̀ ó bí oró láti ṣe oní oní á ọ́nkùlù òun yìí ó ti ó ti kọ́ àwọn ọmọ rẹ̀ ní oríṣiríṣi mo ní ah, ọ̀gbọ́n tí wọ́n sọ pé àti kékeré ni mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn gbà tó yá tó ti rí pé wọn ò rọ́nà wọ̀ torí bí wọ́n ṣe léwu kí wọ́n kóró kéré tó wọ́n gbóyà lórí ìbàjẹ́ wọn ò dẹ̀ rán yàn wọ́n fẹ́ sọ pé pè wọ́ wẹ̀sùn wọn ò bìkítà any opportunity wọn dẹ̀ lò tó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wa dẹ̀ wà lákàdásíkà kò yẹ ká ṣe báyìí yóò yá kí ló para ṣẹlẹ̀ inú ṣọ́ọ̀tì wọn ni wọ́n ti lọ gbé tètèrò wọ́n ní kí wọ́n gbé ọmọ yẹn kó lọ́dọ̀ mi kí wọ́n gbé síbòmí torí tí wọn bá gbé kúrò èmi ò wọ́ ọkọ̀ fún un <laughs> tí mo bá dẹ̀ wọ́ ọkọ̀ fún un yóò kírun o eléyìí yóò kírun o tètè yẹn bá pẹ́ lóde eléyìí yóò kírun o bó ṣe sáà over twenty years nísìnyí àbí twenty close to thirty years mi ti fojú mi rí báyìí wọn ni kọ́mọ̀ tiẹ̀ rí mi àtọ̀ kó tiẹ̀ mọ́ jà sọ́dọ̀ mi títí sìn mi ìfojú rí rí so ọmọ ẹ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má fòyà ìwọ ni kó kojú wọn ẹni tó gbé òwò aláǹtakùn tó pé ntẹ́ ìgbé dání ẹ̀jẹ̀ àti ẹ̀ sọ̀rọ̀ bí kí n bá jẹun ju tèmi lọ kí n jọ yín tí tèmi bá jẹun ju tí ń lọ ẹ̀yin náà máa bọ̀ so understand wọn ló kojú rẹ̀ you know Islam ni mùsùlùmí ni bàbá wa ó dẹ̀ ní bí yẹn ṣe pín ogun. mùsùlùmí ẹ nípìn nínú ogún yìí tó bá jẹ́ pé ká pín pẹ̀lú tí àsọlẹ̀ bàbá wa dúró lé lórí tọ́lá ìṣe mùsùlùmí ẹ sọ fún bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀dá ń ṣe yìí àjíjẹ lẹ̀ ń jẹ o ẹ̀ ń jíjẹ ni ntí ọ̀tọ̀ sí ilẹ̀ ń gbà ọ́ ṣàlàyé fún with boldness ẹ̀rí ọkàn ọmọ jẹ ẹ jẹ́ gba fúlàmù torí kọ́ ẹ lè báyìí sọ gbogbo wọn yìí má fòyà dúró dáadáa pé bil hikma wal mau'izati al hasana bọ̀dẹ́lọ́n tó pọ̀ fún ọba rẹ̀ dà yóò ṣe kí lọ́ọ́ ṣẹlẹ̀ ní yamaha ní sáìdì Eh, pastor, ni ọwọ́ amúlé ti mùsùlùmí gbogbo ntí tí wọ́n bá fẹ́ pa nínú ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ mùsùlùmí yẹn ni máa ń lọ yìí pé kó fún àwọn láàbùkàr táwọn máa lò mùsùlùmí yẹn wá sọ pé àbùkàr àbùkàr tó ń gbà gbogbo gbà yìí èwo là ṣe ó ṣe jáde síta tààrà kó gba Islam kó kò bìkítà ọ̀tá ń ṣe gbogbo ẹ̀ wọ́nrán wọ́nrán wọ́nrán ń bọ̀ ya ó ní òkè ìṣòro lọ́ba gbé ìwé ṣọ́ọ̀tì wá olóhùn ó fi dúró ìyẹn ni òsè ta fóun ta fóun tara bó ṣe ta ṣọ́ọ̀tì àbá rẹ̀ ní ṣọ́ọ̀tì tó ta fóun o sórí kúfíìsì yìí yẹn ibẹ̀ làwọn ó ti jí máa ṣe kútùbà jímọ̀ o lọ́ba di wàhálà àbáyé ni àwítà ìwé kékeré ló ń sàṣàṣì nígbà tó ń wèé ṣe mùsùlùmí tó jẹ́ pé mùsùlùmí lòun sàṣàṣì lè ràn òun nígbà tó ń bá sùn lóru ẹni tí ń sùn làṣàṣì ràn ṣẹ́gbà tó bọ́lá tiẹ̀ ṣe lákàkàn lòun yàn tó sọ pé ìwọ ọlọ́run ọba bá ń dè wọ́n bá ń ṣe kíní kùnú òtútù bá ṣe báyìí ó ti tó òun ò ní ìdí wàhálà kúlùwàlà close up náà ló tó láti yanjú gbogbo tiwọn yẹn ó ní ńgbà òya ni wọ́n bá ń bẹ̀bẹ̀ fún ara wọn òun bá ní gbogbo ẹ̀bẹ̀ tẹ̀ ń bẹ̀ eléyìí ti di mọ́ṣáláṣí náà o kò dẹ̀ sí kí n yẹ òun lè ti sanwó fún ẹ ọ sọ fáwọn ọmọ ìjọ rẹ ní pé o ti ta ṣọ́ọ̀tì o ti ta so wọ́n lọ gbé lọ́ọ̀yà wá ọmọ yàrá náà gbé lọ́ọ̀yà ló bá gbé ìwé ṣọ́ọ̀tì fún ọ gbogbo àgírímẹ́ǹtì tí wọ́n ṣe mẹ́ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìwé mẹ́ẹ̀ẹ́dẹ́sẹ̀ gbogbo ẹ̀ ẹ wá ní òní kéèsì o bí ṣọ́ọ̀tì ti di mọ́ṣáláṣí ni bẹ́ẹ̀ ni ó fi gbogbo ohun tí wọ́n ṣe ń bẹ̀ ó fi hàn mí ó ní báwọn ṣe ṣe táwọn fi ràánù létà lọ́wọ́ pé kọrí yóò yẹ rí pé ó ṣe gbà síláàmù kọ́ ọmọ ṣó ṣe àṣedànù but ṣó rí mẹ́ńtálítì ipá wọn ń kó jọ ọjà yẹn bíi tàwọn ẹlẹ́gbẹ́dé náà ni sọ ma pé àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ wọ́n ti ní position nínú ẹgbẹ́ wọn lóríṣiríṣi tí wọ́n àwọn ń fìlì pé àwọn tara yẹn relevant torí gbogbo òpè tó ń bá ń pè wọ́n ẹ má ṣẹgbẹ́ ẹ má ṣẹgbẹ́ ti ń kọ́ dinu kì í ṣe torí pé omi ìnù wọn ọ̀gbọ́ yé ọdí tó wá sáàmì ń bẹ̀ ni wípé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn ń pèpè sọ̀làfíà gan àwọn náà ti sọdẹ̀ gbẹ́ sọjẹ́ yí pé interest personal view wọn ni wọ́n fi ń lọ́lẹ̀ kìí sí ọ̀rọ̀ ẹ̀sìn so n ti ń dá wa lálẹ́ nù so n ti ń kọ́ di ní kẹ́kẹ́ kọ́ mọ òdodo ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ mọ òdodo wọ́n kàn wò ní pé ọ̀nà àtijẹ́ àti múnu ṣé ǹjẹ́yàn ọ̀run lèèyàn máa fi ń jíṣẹ́ àtijẹ́ àti mú so ṣé wàá sí fún un bá sọ̀rọ̀ bọ̀ bẹ́lọ̀n bẹ́lọ̀n gan kọ́lọ́run ọba kó sí nínú. No? pẹ̀lú ìgbọ́lá ọba wa jèrè lórí ẹ̀ wà á padà wà á sọ ní halqa kò ti gbà sílámù bóyá òun náà wà bí ṣáàlá alkẹrẹ. àmín ọlọ́run ti na náà anakumula. náà ah, alhamdulilah. nínú òfin bẹ́ẹ̀ nìkan. tí òbí jẹ́ mùsùlùmí tọmọdé di kèfèrí kó tó jáde láyé. yes sir ọ̀nà bẹ́ẹ̀ ni sir. kí ni tí wọ́n sọ lórí rẹ̀. yes sir ọ̀gẹ́ bí ẹ ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí. bọ̀tọ́rí pé nàìjíríà la wà. bẹ́ẹ̀ kò ń ṣe ìlú islam. Nah. Uh, constitution is the ground norm that is the fundamental law of the land. ó try láti protect so many things nínú ẹ̀ ní ọmọ àlè nínú ẹ̀ náà ní irú àwọn tí ẹ sọ yìí ẹnìkan náà tí kò mórí bọ́ láti pinnu ogun ni ẹni tó wá jẹ́ pé mọ̀ máa pa ẹnìyẹn nítorí ogun but irú christian tàbí ọmọ àlè tàbí àlè fúnra rẹ̀ tí èèyàn ní níbi kan tó yẹ pé èèyàn ló ń gbọ́ responsibility lórí ẹ̀ nígbà tí èèyàn wà láyé téèyàn bá kú téèyàn bá ṣe wíìlì níṣe pé gẹ́gẹ́ bí mùsùlùmí pé ìtọ́lọ́run ti sílẹ̀ ní Quran chapter four verse eleven twelve and one seventy six ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé téèyàn ò bá gbìyànjú kó ṣe ìyẹn kó tó lọ díẹ̀ lẹ̀ hmm. fún irú ẹni tí kò lẹ́tọ̀ọ́ ní ogún yẹn. bí wòsíyà. bí nù wòsíyà ó lè fa sábàbí kí àwọn tó lẹ́tọ̀ọ́ tó gbogbo yẹn má rògbò yẹn pín nítorí pé tí wọn bá fún ní nǹkan nǹkan ó lè gbé bẹ́ẹ̀ ni sá ó lè gbé wọn lọ sí court àwọn adéwòn pé wọ́n discriminate against it based on his birth or his I mean the religion anything yes sir báwo kò mọ báwo kò mọ nínú ìgbà tí èèyàn bá fẹ́ ṣe wíìlì yẹn kí èèyàn sọ pé nǹkan báyìí báyìí yé báyìí báyìí o just the father kò gbọ́dọ̀ kọjá one third of the estate but one third yìí náà fẹ́ kó gbọ́dọ̀ jẹ́ one third ó lè jẹ́ one over twenty of the ó lè jẹ́ one bí token yes àkókò àti jẹ́ token wípé wọ́n ti fi nǹkan kan sílẹ̀ fún ìyẹn ló máa pa láti pa lẹ́nu mọ́ exactly kọ́mọ̀ àdá kọ́mọ̀ kọ́mọ̀ di wàhálà fún àwọn tó yẹ kí wọ́n lẹ́tọ̀ọ́ sógun nítorí pé ìgbẹ̀yìngbẹ̀yìn nìyẹn lè lọ sí court wọn àdàní jẹ́ ká pín ogún yẹn because òun náà àwọn oníwò pé ó lẹ́tọ̀ọ́ sí i bọ́lá ìjẹ́ pé kò lẹ́tọ̀ọ́ sí nínú Islam kó bàbá kí ó kọ́ àmọ́. Jazakumullah khair. Wọ́n béèrè ní àti ọ̀dọ̀ àwọn ìyá wa pé ṣé torí pé ṣé àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹnìkan tó ṣe wípé kò wúlò láwùjọ ni tó fi di wípé opportunity tọ́lọ́run fún àwọn ọkùnrin pé ká fẹ́ ìyàwó kan lọ àwa ní mójútó àwọn tí wọ́n bá fẹ́ yàwó lé a máa ṣe wọ́n báṣubàṣu a máa máa treat wọn. Ah, ẹni tí ó bá ṣe wọ́n ní kẹ́ dákun kẹ́ fẹ́yàwó lé ní báṣubàṣu bá wa sọ̀rọ̀. Mhm. kí a ń bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ẹni tí ó bá ṣe ẹni tó fẹ́yàwó lé báṣubàṣu ọba adẹ́dà ó lóun dúró dè òun náà ó sùn òun náà báṣubàṣu kọ́lá wọn má ṣe abáṣubàṣu o ẹni tí ọba fẹ́ kọ́ bá adẹ́ẹ̀dẹ́ ó sì ń báṣubàṣu kọ́ má sọmọ ọlọ́mọ báṣubàṣu o kọ́lá wọn bá kọjá lè gbọ́ yé o náà ìsìláàmù ọgbà kéèyàn sọmọ ọlọ́mọ báṣubàṣu o hmm. sheikh sọlá uh, ibn Uthaymeen ìmọ̀ràn ọ̀rọ̀ tọ́wọ́sà ó ní kọ́ ìdá tí yẹn fi lè sàmórí bọ́ńbẹ̀ bọ́ ọba ṣe fẹ́ kí wọ́n sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò sọmọ ọlọ́mọ kò dẹ̀ sẹ́ni tó fẹ́ kí wọ́n sọmọ òun lóbìnrin ní báṣubàṣu nítorí náà ká ẹni tí wọ́n fẹ́ kí wọ́n sọmọ òun ní báṣubàṣu kọ́ má sọmọ ọlọ́mọ báṣubàṣu. naam jazakumullahu khairan. ẹ má sọmọ ọlọ́mọ báṣubàṣu o. kọ́lọ́njì àgbọ̀ yìí. àmín. wọ́n ní àwọn ní ọ̀rẹ́ kan. gbogbo ìgbà táwọn bá sọ àṣírí ọ̀rọ̀ fún un yóò lọ sọfẹ́ lómi yóò máa fọ́n ká débi pé yóò ní tóun bá wá gbọ́ pé ó sọfẹ́ lómi àwọn sọ pé à báwo ló ṣe jẹ́ á ní òun òun kàn fi ṣàlàyé ọ̀rọ̀ fẹ́ nìyẹn ni so so ó wá di ó wá máa hàn débi pé tọ́rọ̀ bá jẹ́ funfun àwọn ò ní dúdú ni fún un ṣáwọn ò ti ṣe lọ́hùn. sára kókó nuró fún ni kì í ṣe pé kó pé ọ̀rọ̀ bí ó ṣe jẹ́ fún kókó nuró fún ni. Hmm. àìmọ̀bòsíjó àìmọ̀bòsíké ni àìmọ̀jó. nà. a ẹni nígbà tí ọba gbọ́ nǹkan lẹ́nu rẹ̀ kò sáni rí nǹkan sọ. òní ó ní ó fi àjọ yóò fi sẹ́nu ara rẹ̀. Hmm. panu mọ́ so kò ní máa sọ bọ́rọ̀ ṣe rí fún un ọ̀rọ̀ pé ẹnu ẹ̀rọ wọ́n máa fọ̀rọ̀ lọ jazakumullahu khairan. so wọ́n ní ọkọ àwọn ó ti bà tàwọn jẹ́ o ó ti ń destroy àlìjẹ́nà àwọn so àwọn dẹ̀ ka àdìsí wípé anabi sallallahu alaihi wasallam sọ wípé àwọn obìnrin wọ́n pọ̀ nínú ná so látara eléyìí àwọn wá ń faradà fọ́kọ àwọn débi pé tí ó bá fowó oúnjẹ lẹ̀ yóò fi one thousand lẹ̀ fúnjọ́ mẹ́rin fúnjọ́ mẹ́rin òun àtàwọn aráalé pé káwọn máa manage. aráalé mélòó. tó wọn ò sọ. now ọ̀rọ̀ àwọn tí wá débi pé àwọn ò róúnjẹ jẹ dáadáa àwọn kan manage náà ni pé tó káwọn máa dà láàmú àwọn wá lọ sí. ó dẹ̀ ní. a bóyá ó ní iná fi ń sọ yẹn. náà tó àwọn wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn kan àwọn bọ́ṣọ lọ́dọ̀ rẹ̀ ló wá rí báwọn ṣe ló wá pariwo pé báwo làwọn ṣe kù báyìí tó àwọn wá délé làwọn sọ fún ọkọ àwọn wípé tó ò rí bí nǹkan ṣe ń rí tó kí ni ọkọ àwọn sọ ló ní ó ń rojọ́ òun káàkiri pé ó ti mú òun ní ó ti ń sọ̀rọ̀ pé òun ò oríṣiríṣi ebú náà ni ó máa bú òun so kí ni kóun ó ṣe débi pé ìdójútì yẹn ó tún pọ̀ fóun yóò máa jágbe mọ́ òun ní gbogbo ìgbà ni so kí ni káwọn ṣe o. kájà kárí. wọ́n ní kẹ́ pé ọkọ yín yẹn pé kó wá sí ọ̀dọ̀ bàbá kẹ́yìn àti wọ́n wá rí rí bàbá hmm? mo ní káwọn àtọkọ wọn kan wà mí. bẹ́ẹ̀ni. So, wọn kẹ́yìn àtọkọ yín kẹ́ wá o kọ́lọ́n kó kó gbé sí rọrùn. àmàlí ń tán pẹ̀. abanka kwẹ́sọ̀n tẹ̀yìn ọkùnrin ẹ farabalẹ̀. wọ́n ní ṣé obìnrin mùsùlùmí ṣó lè ka lọ́ọ̀ tó lè ka lọ́ọ̀ ní yunifásitì à ń béèrè béèrè bẹ́ẹ̀ náà ni èyí kíkà náà kọ́ èyí yorùbá ni sọ kí ló máa fi ṣe tó wọ́n di lọ́ọ̀yà níta. kọ́ka ń tọ́ relevant for education management nursing medicine. okay so kọ́lọ́n kó ṣe rọrùn. àmín. now wọ́n ní kí ni etiquette láti correct ọkọ àwọn tó bá ṣe nǹkan tí ò dáa báwo làwọn ṣe lè correct ẹ̀yin ó ti àti àdúrà síwájú fún èèyàn kọ́kọ́ bẹ lọ́nà kó má gbọ́ yẹn yéṣu dì kó bá ń rọ ọkàn rẹ̀ téèyàn bá fèsì èèyàn ó ṣàdúrà fún tó ń bá ṣe láburú tó rò pé ó gbọgbẹ́ lọ́kàn rẹ̀ kó foríjì o gbà yẹn ni kó wá tébù yìí pé òun notice bá òun rí bá òun rí bá òun rí báyìí kó advice. naam jazakumullahu khairan ẹ dákun ìbéèrè yìí general question tí àwọn èèyàn bá dá sí ni. ìkan nínú àwọn ọmọ ó wà ní intensive care báyìí nìsín yẹn ẹ tẹ kódà wọ́n ní oxygen ló fi mí lọ́wọ́ so ọgbọ́n bẹ́ẹ̀ ó kọ́lọ́hún kó dákun kó bá wa là á so wọ́n rán iṣẹ́ yìí sí wa pé sábàá jíṣẹ́ wọ́n ti náwó wọ́n dẹ̀ wà ní orí bẹ́lọ̀n méjì náà bẹ̀ wá wọ́n ní ká fáwọn lówó kádẹ̀ báwọn bẹ̀ lọ́hùn bí ọlọ́run ó ṣe fún ọmọ ẹ̀ ní àlàáfíà so ìyẹn ni ìbéèrè tó kàn báyìí. èmi o. a wà ní Federal Medical Center ní Abẹ́òkúta. ó ó dẹ̀ critical but uh, wọ́n ń ṣègbìyànjú lórí rẹ̀ but uh, yóò jẹ́wọ́. Uh, gẹ́gẹ́ bá ṣe sọ kọ́ba adẹ́dà kọ́ba dóòlà wa níta bá ná sí kọ́ba adẹ́dà jẹ́ kí ó fúnà kó jẹ́ kó lápá kó dẹ̀ bá fún lálàáfíà kó fáwọn náà lálàáfíà. àmín àti gbogbo aláàrẹ̀ náà tó bọ́ọ̀ sà ó fadal ẹ fún wa lówó ó yá Abdullahi èlò ló fún wa ẹ̀jẹ̀ ń sí fìlà wọ́n tó bá ti rí inú fìlà mi tọ̀ ẹ̀jẹ̀ ń sí ẹ̀yẹ bá mi gba owó yẹn kíákíá kíákíá. fisabilillah lọ́dọ̀ àwọn ìyá wa ẹ dákun ẹ bá wa gádà ìjọ kárí owó kádẹ̀ bẹ ọlọ́run kọ́lọ́run kó bá wa fún ọmọ náà ní àlàáfíà hmm. ó gba àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́run kó jogún àlàáfíà tó péye fún gbogbo wa jazakumullahu khairan lábẹ́ bí wọ́n ṣe ń gbowó yẹn náà jazakumullah khair nọ́mbà ah, nọ́mbà four so ó dàbí pé nọ́mbà four yìí la máa fi round it up torí ten o'clock náà ni àdéhùn wa. jazakumullah khair assalamu alaikum wa alaikum eh, lórí ọ̀rọ̀ irun tí ẹ ìbéèrè pọ̀ lábẹ́. but torí ẹlẹ́mà a ni ṣe ní faces. bẹ́ẹ̀ni. inshallah but nita tààrọ̀ yìí di meta. mẹ́ta. inshallah. aláàfọ̀ concentration. ben ẹ jẹ́ very paramount. bẹ́ẹ̀ni. lórí ara àwọn èyí notice nna àwọn òrùn especially imam tàbí ẹni tó bá jẹ́ muazim láwọn microphone yìí mú dání wọ́n affect concentration. possible. sèmi wàá mọ gravity ẹ̀ torí pé bẹ́sẹ̀ ṣe tẹ̀gbìrì aláwọ̀kọ́ ni o bí wọ́n lọ sí rúkú especially nígbà ní rúkú yẹn wọn kì í rán ọ́ fi torí wọ́n fẹ́ sọ̀rọ̀ sínú microphone wọ́n tún wá fẹ́ náà rò sókè wọn kì í rán wọn yẹn ṣe bó ṣe yẹ kán ṣe torí wọ́n fẹ́ sọ̀rọ̀ sínú microphone sómi wàá mọ gravity pé bóyá ó wà negligible àbí kan tó yẹ pé kan kúrú fi máìkì sílẹ̀. ó yẹ kí máàmù ó gbé ohùn níwọ̀ntúnwọ̀nsì tí àwọn jàmọ́ ó fi gbọ́ ohùn rẹ̀ kírun wọn má bàa dàrú. No. but èyí tó rọrùn jù tó lè make nǹkan easy ó ní ètí yẹn máa ń pínì má àyà yẹn tí èsì ètí yẹn ó mú dání tí òsì ètí yẹn ó mú dání tí ó jẹ́ ètí yẹn pínì má yà. ló fi jẹ́ pé mọ́sídìdì ń bí ètò ń pín ní máyà tí ó fi jẹ́ pé gbogbo àwọn oríkèéríkèé yẹn èèyàn ò ní mísì ọ̀kan kan bẹ̀ torí pé èèyàn ti dé nǹkan so wádà ọ wà lóòrò ọ ń rúkú àbọ̀ wà ń ohun yẹn káfí máìkì sílẹ̀ kí wọ́n lo etí wọ́n lo àì. wọn ní ìbọn kan ló kúkú lo kan lo voice kan. no kí wọ́n kí wọ́n kí wọ́n torí tí wọn ò bá lo máìkì ohun lè má kárí so máìkì yẹn máa assist ló fi jẹ́ pé etí ẹ̀ ń dè máyà yẹn òun ló rọrùn jù. ok ẹlẹ́ẹ̀kejì um, lórí tàbá fẹ́ tó sáfù lẹ́yìn imam so. Eh, ọ̀pọ̀lọpọ̀ àmì tó yẹ pé bí a máa ń tò sí apá ọ̀tún sọ̀rọ̀ kan ṣàlàyé pé kó balance bí a based on length sáfù yẹn mo ti bó ṣe rí. bẹ́ẹ̀ni bọtá yìí bá wà ní right side kéèyàn kọ́kọ́ occupy right náà kó tó bọ́ sí left. ṣé kí right yẹn kún àbí kún wà ní kí ìmáàmù ọkọ jẹ. rárá níwọ̀ntúnwọ̀nsì. ok níwọ̀ntúnwọ̀nsì náà. just like mọ́ọ̀kì yẹn. bẹ́ẹ̀ni tó bá dé àárín kan. tó bá ẹ eh, tíyẹn bá rí ní right tó wà convenient kí òpó yẹn tó bọ́ ọmọ lọ́wọ́ ó lè dùn bẹ́ẹ̀ but without that kó bọ́ kó dúró níbi táyé bá wà fún. ní left yẹn ní left side. ok then two a two b ẹ jọ lórí sáfù yẹn náà ní àwọn masajid kan wà tó yẹ pé wọ́n ní extensions ben. based on the size mosque yẹn ṣe rí for example ní ọ̀dọ̀ tiwa mosque yẹn kéré even ọ̀rẹ́ǹtẹ̀ máa ń sanwó every year so extensions bíi passage bíi baranda bíi ẹgbẹ́ kejì ní apá ọ̀tún ló máa ń mú mọ́ra wọn fún àwọn sàláwàtì yẹn so ìwúlẹ̀ kí n fún priority ń because ìgbà míì ó tún wá jẹ́ ọ̀dọ̀ àwọn mi fẹ́ tribalize ọ̀dọ̀ àwọn haúsá ni so ẹlẹ́pàá wọn pé kúrò mi á ní ibi tó fẹ́ kírun tòun lélẹ̀ ṣe máa rí pé bóyá àwọn kan kírun kan ní right yẹn àwọn kan mú tiwọn ní ibi baranda àwọn kan ti lọ mú tiwọn ní ẹgbẹ́ òsì so based on pé torí pé mosque ti kún. ok mosque ti kún ló fà yẹn. kò gbàdúrà sáfù kan àbọ̀ lọ mosque yẹn tóró péré but extension yẹn ni wọ́n capitalize lórí ra sí àwọn ọmọ aráyè kírun bẹ́ẹ̀ so oníkàlùkù àwọn ìwọlé yẹn kírun fún priority in extension yẹn nígbà míì because ti apá left yẹn ó extend. ètò bá ti wà convenient. ètò bá convenient. bẹ́ẹ̀ ok now is that all then lastly. Hmm. Eh, àwọn tá a lọ́mọ kéékèèké nílé tàbí a fẹ́ ṣe nà á fìlà a bá fẹ́ kírun ní mọ́ọ̀sì gbà míì based on age wọn tí wọ́n máa ń stop wọn pé kọ́ máa gbà wá ju ẹni tó ń kírun kọjá wọ́n máa bí èèyàn bá wọn ṣàrẹ̀ èèyàn bá wọn ṣeré ni kó bí àjọ ń ṣe ẹ̀mọ́ ló má rí pé bàbá ń bá ọmọ ṣeré tí wọ́n tẹ̀lé mọ̀ pé ó tẹ̀ mí lẹ́yìn tẹ̀ tó bá dẹ̀ yẹ kó bí aráta ló stop wọn wọ́n máa ń take caution but so ṣé kí n kú fún ọmọ yẹn lẹ kọ́ ṣe ń rìn mọ́ bí wọ́n rìn kiri níwájú or something kí ẹ̀ràn sílẹ̀ kò sí tútù tí n bá lò gan hmm. bó ṣe kéré tó a sì even bó ṣe kó bọ́ sàárín ẹ̀jẹ̀ yẹn. kí ẹ gbé wọn dání. kí ẹ gbé wọn dání. hálù ṣẹlẹ̀ yìí gbọ́dọ̀ wà kí ẹ gbé wọn dání. sọ́dà tó o bá ti fẹ́ lọ sí rúkú tàbí sùjú náà wàá gbé wọn lẹ̀ á kọ̀ téèlì movement wọn. àbí tó bá yẹ pé wéètì wọn wá kọjá tó lè gbé ibi tí wàhálà máa wà ní wá yẹn wá dín oúnjẹ wọn kù ní. jazakumullahu khairan. wàá tẹ̀fẹ̀ jazakumullahu tẹ̀fẹ̀ jaza abarakallahu fiikum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد آمين. وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام وبركاته ṣùgbọ́n ní ká wọ́n gbàgbé pé báàdà sóbù náà ni akọ̀ wa ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀rí sàlámù rárá ṣé ṣé tá a bá sọ pé seven thirty ṣé seven thirty yẹn náà látò dé bàdà túbí ìta sọ yẹn yóò ti yé gbogbo wa rárá ṣé bàdà túbí ìkọ́ni seven thirty. mẹ́ta kò báwò ó ti bá ti máa ṣe lọ́nà so inṣàlá ọ̀kọ́lọ́n kó ṣe nírọ̀rùn ẹlẹ́ẹ̀kejì inṣàlá ibi ìjímọ̀ wa yóò máa bẹ̀rẹ̀ ní two o'clock inshallah tó bá ti di January lọ pẹ̀lú ògùn ọlọ́run.